jẹ́ ká pray part two. ọ̀tún ṣọṣẹ́ náà. part two lélẹ̀ mo rí nǹkan kan nísìnyí. sọ fẹ́ dúró bíbí ìjọba nínú nínú pàtì nínú ọ̀dọ̀ Àgbàlá Gabriel ó láwọn ibì kan tí torí lórí platform Àgbàlá Gabriel ó ń record ẹ orí Yomi Amsat náà recording you understand bọ̀tó láwọn kankan tí ò ṣó nínú péjì Àgbàlá Gabriel you understand so ó ti wọ́n ti gé àwọn ibì kan kúrò àwọn story yẹn ti gùn gan eh, ó dà pé Àgbàlá Gabriel wọ́n ti kúrò ní ọ̀dọ̀ bóyá ọ̀dọ̀ Oríyọmí àmì sáà wọ́n ti lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel you understand so but I want to show you something now ọlọ́run bí gẹ̀yẹ́ ṣe ń sunkún the lady she is crying seriously you understand me she's seriously crying and uh, it's painful you understand me she's crying seriously that is ìyàwó that to tell you that whatever you cause at times now is when tó bá jẹ́ pé bí Muideen you know <laughs> I don't understand it's not going to favour wa you know definitely that pé lady yẹn kò fẹ́ràn Muideen rárá kò fẹ́ràn in fact tó bá rí mo mo ti fẹ́ sọ̀rọ̀ nígbà tí wọ́n kọ́kọ́ wedding yẹn but when I talk woman máa rí pé bóyá. Auto Bola always uh, criticize but oníkálukú ló ní I I love progress of people but you know what àwọn kan wà tó bá pé tó bá kàn rí nǹkan tó tó bá in tó bá rí tí ò dáa tó bá sọ a lot of people wọ́n máa rò wọ́n máa read minisi you understand me so a lot of people great job nísìnyí ẹ ṣí page mi lẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣí page mi lẹ̀ yẹn ẹ ṣílẹ̀ kẹ́ jẹ́ kí n máa rí gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ because nísìnyí gbà tí mo parí ṣáàtì yẹn wọ́n ṣí page mi lẹ̀ wọ́n jẹ́ kí n rí pé a lot of people are doing a lot of things on that social media tí wọ́n yẹ ẹ jẹ́ kí n rí ẹ fi page mi sílẹ̀ you understand me leave my page alone okay leave my page alone leave my platform alone kò sí nǹkan tí gbogbo àwọn tí ẹ fi sílẹ̀ tí ẹ ń jẹ́ kó ń ṣe dáadáa yẹn kò sí nǹkan tí mo ṣe tí wọ́n ti ṣe jù mí lọ bí n bá sọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì rí mo ti ṣe gọ́ọ̀mẹ̀ntì mo sọ̀rọ̀ ẹ jẹ́ n sọ kankan mo lady kan ń sìn wọ́n jẹ́ kí quickly tí bá ti rí bẹ́ẹ̀ yẹn tó sílẹ̀ bẹ́ẹ̀ wọ́n kò tún gbé kúrò wọ́n á jẹ́ kó disappear lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n kò that to tell me wọ́n ṣí shipage me wọ́n ti they open my page they locking it they open it they locking it no i understand so i saw eh, kí lorúkọ bèbí yo to ṣe campaign nígbà tí yeah kò sí ẹnikẹ́ni sí lady yẹn tí ò bú ní nàìjíríà ó campaign fún apc kò sí ẹni tí ò bú nínú other party especially àwọn PDP yẹn àti APM àti labour kò sí ìyálàjà ẹni tí ò bú mẹ́wọ̀ọ́ láká ní ìgbà tí wọ́n ń ṣẹlẹ̀ tó ń fẹ́ ṣẹlẹ̀ nation kò sí ìyálàjà opponent ọdún APC ló speak fún ó wà nínú Nàìjíríà náà wọn ò ró gbogbo àwọn tí ó ṣe tó ṣe campaign against ẹ jẹ́ wá sọ kọ́kọ́ fún yín bàbá Bánjọ yẹn bàbá Bánjọ yẹn ó máa bu ṣeré ni Baba Bánjọ yẹn ó máa ń bu ṣeré ni ayílẹ̀ tí mi ó wà nàìjíríà ó lọ ṣe nǹkan kan lónìí mo láìkẹ́ first time tí ma comment sábẹ́ ẹ̀ first time tí èmi bola bola ṣàlẹ́ ma comment sábẹ́ ẹ̀ lélẹ̀ ó lọ ó ní ẹnìkan supply ni àwọn motherless home nígbà tó fẹ́ supply motherless mi yẹn ẹ mọ̀ kan òun ó ní bírèdì lòun ń tà bírèdì tó ń tà yẹn wa wá ọ́dà ó wá ní ẹni yẹn pé n tó lè fi ẹ̀pù ni pe kó máa bá wọn patronize wọn èkí e ló ń tà ó dẹ̀ ní òkè kan lọ máa supply motherless i love that o bó ṣe lọ supply motherless òun yẹn very good bó ṣe comment mo ní that is nice first time láyé mi lọ́jọ́ tó ti ń sọ̀rọ̀ lórí mídíà yìí mi comment sunday rí but nígbà tó wá lọ ṣe kinní yẹn ibi tó ti lọ supply bread yẹn fún wọn ó wá jẹ́ ní ibìkan ní ìdọ̀rẹ́ ní ọ̀nà Ondo state ọdún mo ti gbọ́ nípa eh, kí lórúkọ ẹ̀ motherless home yẹn tán ní one single lady kan one single lady kan in America a doctor tí wọ́n ló kọ́ fún Nàìjíríà láti fún although with support of nígbà yẹn vice president Yemi Ọ̀ṣínbàjò ó lọ bẹ̀ àwọn ta ló tún lọ ná bí àwọn Àjàyí Yẹmí prophetess Àjàyí ó lọ so mo mọ̀ mo mọ̀ mo gbọ́ nípa kíní yẹn gbà yẹn mi ò share sórí ṣé mo share ṣá mi ò share ó ti yé mi ò share kíní yẹn mọ̀ mo gbọ́ ń pa ẹ̀ so but doctor ni wọ́n sọ pé doctor ni ní America ó ti yé yín but with support of some politicians ṣó ti yé yín tó mọ̀ ṣó ti yé bẹ́ẹ̀ so we know that great people are doing great things mo dẹ̀ comment sábẹ́ pé that's good ó ti yé bẹ́ẹ̀ so èyí tí ẹ bá ti page mi filẹ̀ ẹ fi page mi sílẹ̀ kò sí ọ̀rọ̀ kankan tí àwa sọ tí àwọn opponent ta sọ against APC tí àwọn opponent APC ò sọ more than that tá bá dẹ̀ ti ẹ máa rántí ọ̀rọ̀ tọ́jọ́ tá a sọ̀rọ̀ tó fẹ́ bọ̀ àwọn politicians àdẹ̀sọ́ láti sọ so bóyá a fẹ́ ṣe anything àbágbà kan tó bá yẹ pé àgbà nǹkan a ṣe pé àgbà owó torí gbogbo àyẹ̀ náà wọ́n pín owó fún náà wọ́n pín owó fún wọn náà àwọn ògbówó mo ṣe campaign fún APC mo dẹ̀ mọ orísìí tí mo fi ṣe kò ṣe Tori Owo. So ti ẹyin àná lára iṣẹ́ tí mo dẹ̀ ṣe fún tí mo ṣe Tori ṣe iṣẹ́ yẹn mo ríṣẹ́ torí àwọn ọmọ garage tó ń dì pẹ̀lú mi àjàjà MC àtàwọn wàsíù yẹn I see àwọn tó lè kojú wọn náà dẹ̀ ni ó ti yé kò ṣe pé a revenge but at least for somebody to be free from this calamity and nonsense alright so ẹ ti ẹ ṣí page mi sẹ a fẹ́ sọ part two of this um, kí lorúkọ ẹ Agbala Gabriel Agbala Gabriel ṣe rí kì í ṣe pé bóyá a fi ń ṣe kí ni a fi ṣe pé a jẹ́ lọ́sẹ̀ ẹ lè máa sọ pé a dẹ̀ tó jẹ́ gbogbo nǹkan tẹ́ máa ń ṣe ń gbà míì ó ti yẹn yín àwọn nǹkan míì tẹ̀ máa ṣe ń you are causing problem to the nation bẹ́ẹ̀ ni kò ń ṣe help most of the nǹkan tẹ́ máa ṣe ṣe lẹ́ máa rí pé help orílẹ̀-èdè yẹn ṣe lẹ́ ń pọ̀ orílẹ̀-èdè náà because you will raise some people and you bring down some people àwọn tó bá dẹ̀ ti ṣe nǹkan tẹ́ bá fẹ́ ni. ìwà tí Àgbàlá Gabriel tó kọ́kọ́ nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ tí Àgbàlá Gabriel tó kọ́kọ́ bẹ̀rẹ̀ èmi wà nínú àwọn tó support ẹ̀ dáadáa kò ń ṣe nígbà tó fẹ́ kọ́kọ́ kọ́ ilé ilé ìyá àbèjì ọmọ aráyé lé ló kọ́kọ́ fi bẹ̀rẹ̀ nínú estate yẹn wọ́n gbé kí lorúkọ ẹ̀ wá ìyá àbèjì ọmọ aráyé ló Folúkẹ́ Dáramọ́lá ó dẹ̀ ń complain wọ́n ó ní problem pẹ̀lú òun because òun ló ń ṣe charity yẹn ó ti gbalé fún wọn bí Kòǹkòròdú ó dẹ̀ ti ní àwọn ra márúwá fáwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn ṣá nígbà tí àgbàdo agbébẹ̀ wà lóun fẹ́ ra lé àmì òun fẹ́ kọ́lé ọmọ ìyá àbèjì ọmọ aráyé lè sọ pé inú gbóni yẹn wà ó kọ̀ sí ìjà yẹn trouble wà èmi dẹ̀ jáde mo dẹ̀ sọ pé ṣé tó bá kọ́lé fún ìyá àbẹ̀jọba aráyé lè kò bẹ́tà ju pé kó rẹ́ǹtì lé tó bá tún ti tó tó bá yẹ pé wọ́n rẹ́ǹtì lé fún sí owó lẹ́yìn àti fẹ́ẹ́ expire mo tó bá kúkú kọ́lé fún mo ní is a good one àmì mẹ̀rẹ̀ ṣe sọ yẹn because ó ti dìjà tó yẹ pé Agbala Gabriel ti yọ owó báyìí ó lòun ò ṣe mọ́ gbogbo èèyàn wà ń bẹ́ the other lady náà ọmọ ìyá ìgbèjà rere náà ó wà ń bẹ́ pé ókè o ńgbà tó yá everybody ń bẹ̀ á lè mú rẹ̀ wá jáde ní mo rẹ̀ wá sọ pé Folúkẹ́ o go and sit down either the song by you know by God's grace because people listen For look, Folúkẹ́ sit down in tí wọ́n ṣe yẹn tí wọ́n fẹ́ kọ́lé fún is part of it ó dá a support here. you understand me so tá bá rí nǹkan tí ó bá ṣe tí ó bá dá don't wo we are not here just to to tell you everything is okay anytime tí ó bá wà okay we said àwọn sọ fún yín pé kò okay but a ní bully yín are you getting what i'm saying a ní sọ fún yín pé orí yín ò dá orí yín ò pé kìnnìkan kìnnìkan tá a bá ti sọ̀rọ̀ pé nǹkan da nígbà tó bá ṣe tó da tá a bá ṣe dáadáa tó bá ṣe ìgbà tó bá ṣe tí da ẹ jẹ́ kó listen ẹ má máa ṣe bí pé kọ́ ẹ má máa dà a fi oppress ni no no no no that is rubbish okay because àwọn èlòmíì to ń ṣe tó ń fúnyàn lówó yẹn náà tó build kì í ṣe gbogbo wọn ló ń ṣe bad kì í dẹ̀ ṣe gbogbo wọn ló ní owó yẹn jí wá sweat wọn bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn tó ń ṣe dáadáa náà tó ń fi owó yẹn náà ṣe charity nígbà tó yá because náà ti ṣe ẹ̀ṣẹ̀ tó pọ̀ tó wá ń fi owó yẹn náà ṣe kí ni láti máa tọrọ fún nàìjíríà ṣe alẹ́ lomi kẹ̀dẹ̀rẹ́ owó yẹn náà ó kó pamọ́ ni kì í ṣe kó lè ná tí ó bá kúkú kó síta kó flint ẹ̀ but àwọn ẹlòmíì sàn ló kọ ilé yẹn mídẹ̀rẹ́ tó lè lówó náà àwọn tó bá jẹ́ doctors ó ti yẹ yín tẹ́mi olówó kan tó wà nínú ayé yìí olówó kan tó wà nínú ayé yìí tó jẹ́ pé legit tí ìjọba bá rí lè fẹ́ fèsì ẹ̀ tó máa lóhùn òní ẹ̀ṣẹ̀ kan àbí tí ò ní problem kan àbí tí ò ní nǹkan kan tó fi hàn ti ìjọba but let's forget about that tí ọba ti ṣe dáadáa we kudos them alright but lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel yìí tẹ́ bá sọ pé okay ẹ wo nǹkan tó ti kọ́ mansion tó ti kọ́ story for the gods story for what for the gods àwọn gbogbo àwọn pásítọ̀ tí wọ́n ń complain nípa wọn lónìí tí wọ́n ti ṣe burúkú burúkú tí wọ́n ajáàkì police Nigeria tí wọ́n ajáàkì immigration Nigeria tí wọ́n ajáàkì air force Nigeria tí wọ́n ajáàkì um, custom Nigeria tí wọ́n ajáàkì many department ní Nigeria tí wọ́n ń lò wọ́n personally ní tó bá sọ fún wọn ni wọ́n máa ṣe ṣé kìí ṣe ọjọ́ kan náà bẹ̀rẹ̀ kékeré la tún kẹ̀pà rókò tó bá dẹ̀gbà tán ìwọ ló máa ń gbà tá a bá ti ń complain nípa nǹkan kan tó bá ti jẹ́ pé kò ń ṣe pé a jealous àwọn kan wà o ò lè sọ tọ́lọ̀ ò bá kúkú ṣàlùfẹ́ o ò lè dé àwọn ibì kan láyé ṣé mo fẹ́ ṣiṣẹ́ ọwọ́ mi yàtọ̀ sí ọlọ́run bá kó kàn ṣàánú fún mi pé wọ́n fẹ́ sọ pé wọ́n fẹ́ kó pípẹ́ lẹ́nìkan no we are not saying that but that either tí ẹni yẹn bá jẹ́ kó lówó kò lówó èèyàn ní mo ti rí àwọn èèyàn tó mú àwọn èèyàn nínú gọ́tà tí wọ́n sọ wọ́n di kò jẹ́ tó sọ wọ́n di èèyàn láyé bẹ́ẹ̀ ni so ó lówó kò lówó is a woman being ọlọ́run dẹ̀ lè lu anybody fún anybody are you getting what i'm saying ẹ má sọ pé tó pé background ẹ kẹ bá tòtòrí ẹ máa ṣe kíni kẹ máa jẹ níyà àbí kẹ ṣe kíni wọ́n gba property lọ́wọ́ ìyàwó ẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n gbé fún ìyàwó ẹ̀ wọ́n gbé wọ́n wá kó fún ìyàwó ẹ̀ wọ́n dẹ̀ nà wọ́n máa treat ẹ̀ it's not a good thing ẹni tó bá máa ṣoore fún ẹ original olóore kò kí ń tọ́ṣọ èèyàn People that does that normally do good to people, they don't torture you. Àwọn èèyàn olóore gidi, wọn ò ní tọ́jọ́ ẹ, wọn ò ní sọ pé jẹ oúnjẹ díẹ̀. Ó yá kó fún ẹ lóúnjẹ kékeré, kó wá da májèlé púpọ̀ sí, kó ní kó lọ kú They will do that. So mo kàn sọ ilé ìfún yín ní kẹ́lẹ̀ mọ̀. Mo dẹ̀ ti help bóyá mo dẹ̀ tún sọ lẹ́ẹ̀kan rí at ní ní tender age mi àti kékeré I mean as a kí ni mo lè pè little tí mo jẹ́ kékeré mi sọpẹ́ mo ti fúnyàn ní mọ́tò wọ́n tag mi náà ni pé yín káláṣe wọ́n dàṣe mọ́tò ọpẹ́ ni fọ́lọ́run ṣó ti yẹyìn ọpẹ́ ni fún ọlọ́run gbogbo àwọn èèyàn mo dẹ̀ congratulate ẹ̀ náà ògo ni fún Kristi but in tèmi náà bá ṣe don't tell me not to say it if you, if you cannot praise me and you cannot say it out I will say it out and go on dẹ̀ fún mi public ò dáwó fún mi mi ò gba public funds mo dẹ̀ tí èmi ò tí rí àánú public gbà mi ì tí ránu politician kankan gbà mi ì tí ránu anybody gbà láyé mi yàtọ̀ sáànù ọlọ́run nípa ti tèmi kékeré ṣe ti yẹ yín bẹ́yẹn i'm talking i'm whatever i've done to people from my pulse so and i'm not saying that and i'm not doing this i'm not saying this to oppress me Let's sọ fún yín pé mo jẹ́ nǹkan kan bọ̀ mo kàn fẹ́ sọ fún yín náà ni pé o ní láti fúnyàn ní oúnjẹ kó o dẹ̀ fi májèlé sí ó ti yé àná owó majority owó tó dẹ̀ fi ń ṣe àwọn oore wọ̀nyí sí ìgboro náà majority of them kò ń ṣe owó tó mọ́ owó tí wọ́n kó jẹ ni abẹ́fẹ́ owó abuinos amọ gbogbo ẹ̀wọ́ tí wọ́n kó pamọ́ káàkiri owó Nigerians tó wà láwọn ibòmíì tẹ́pẹ́ kò lè ṣe é ná fún wọn mọ́ no they have to push it, they have to push it out tó ń bá ra ru mọ́tò yẹn hundred fún ẹnìkan wọ́n sì ni ṣó ti yé ní ìgbà táwọn èèyàn sì máa ń gbójú síta pé ojú wa rèé o à ń kówó bó ṣe wà o kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ wọ́n lẹ́nìkan ní nàìjíríà ó lè ó lè fún èèyàn ní one one million every month the whole nigeria kó máa fún wọn ní one one million eh, ní every every any every month every month àbí every day ó dẹ̀ lè fún wa for how many years ẹnìkan ṣoṣo ní ní nàìjíríà bí àwọn òyìnbó ló sọ wọ́n mọ àwọn náà wọ́n mọ àwọn ẹni yẹn kò dẹ̀ ṣe Dangote you think no àwọn èèyàn ní owó bọ̀ báwo ni wọ́n ṣe ní owó náà àbèrè ń sìn so owó náà ta ń sọ fún Àgbàlá Gabriel àti auditorium tó bá kọ́ kò ń ṣe owó ẹ̀ public fund ni so when we are saying it now before kó tó di nǹkan burúkú tí àwọn èèyàn máa ṣe nǹkan tó máa affect àwọn tí ò bá lówó stop oppressing oppression nìyẹn if nǹkan kéèyàn kówó dání kó wá sọ pé òkè eléyìí ẹ wá fowó yẹn ṣe fún àwọn kan àwọn kan máa enjoy You understand? It's even taboo. Taboo ni. So, ẹni tó bá dẹ̀ ń kówó particular area kan báyìí, ìyẹn mi pẹ́ nìyẹn fẹ́ kí kíní yẹn máa dàgbà ni. Àwọn tó bá ti ṣe iṣẹ́ pásítọ̀ tó bá ṣe iṣẹ́ Ọlọ́run dáadáa, mi oni ní ṣe Ọlọ́run ò dáa ni, but èèyàn ò gbúdọ̀ fi ìwà ìkà sí, kò dẹ̀ gbúdọ̀ fi ìgbéraga sí, kò fi fi wickedness sí. Wọ́n dá owó fún bọ̀bọ́ yẹn, bonye ni bọ̀bọ́ yẹn àwọn èèyàn ń bìlífù ń tó irọ́ ni wọ́n pa o pé ń sìn o kò lè kò lè bá obìnrin yẹn sùn don't say that a lot of things happen àwọn tó dàgbà jùlọ tó jẹ́ spirit jìmjìm jùlọ wọ́n fall into temptation wọ́n ṣe many things àní nǹkan tẹ̀dẹ̀ mọ̀ ní pé èèyàn ń gbàdúrà sí ọlọ́run kò mí pé bóyá kò ní ní but i mean attitude ẹ̀ gangan ó dàbí olè ni tọ́nà ti ronúkúwàdà ó kì wọ́n ló ti ronúkúwàdà tó wá rẹ́díṣẹ́ sí bank wọ́n wá lọ fi ṣe cashier ẹ lọ fi síbi báǹkì kó ló kó máa gbowó jáde kó má kàn jẹ́bi sí kó máa máa ti sáyìn ibi tó máa ti kó máa sáyìn tẹ́lá nìkan ni kó jẹ́ pé máa sán níbi kàṣíà yẹn tó máa rí owó tó máa rí owó pé face to face wàá mọ̀ bóyá ẹ̀mí ò lè ti fi inú ẹ̀ sílẹ̀ ó ti fa ayé sílẹ̀ àbí kò ti fi sílẹ̀ abẹ́ni tó burú ni kó kàn lọ hàn tiẹ̀ tó bá fẹ́ jà wá mọ̀ pé you be surprised bóun ẹ̀ bá ṣe máa loud because èèyàn gba Jésù yẹn òmí pé bóyá gbogbo ìwà tó fi tó ń bímọ àti gbogbo nǹkan tó ń ṣe àti tó ti jogún bá àti àwọn nǹkan kan wà pé ó fi sílẹ̀ ó kúrò nínú ayé ẹ̀ ni àwọn ìwà kan wà nínú ayé Agbala Gabriel kò dá ká tètè kọ́ bẹ́ẹ̀ sìn kò dá ah jealous and nobody jealous in him okay and the truth is we have to say the truth it doesn't matter we have to do what we have to say the truth báwo ni bọ̀bọ̀ yẹn lady yẹn ṣe máa lọ fẹjọ́ sùn nísìnyí ó sunkún mo fẹ́ play fún yín sìn she busy crying like a ó sunkún gan because kò like bọ̀bọ̀ yẹn owó yẹn gangan àti ṣọ́ọ̀ṣì yẹn ó dẹ̀ ti pé Àgbàlá Gabriel ti ń mọ̀yàn ó dẹ̀ ti mọ̀yàn ó ti popular so the popularity ó ti wojú ẹ̀ owó náà ó ti wojú ẹ̀ bí wọ́n bá wá pa bọ̀bọ́ yẹn fún kò sí ìwọ̀kan tó kàn tí wọ́n bá pa bọ̀bọ́ mú ìdí yẹn tó pa tí tó bá yà ti wà òkè kò kàn sáìn ẹ̀ kí nìyẹn àwọn tó ṣe kinní yẹn fún mú ìdí wọ́n fẹ́ kó wà láyé ni wọ́n ṣe ẹ̀pẹ̀ náà ṣe ní kọ́kọ́ lé fún un àwọn tó ṣe kíní ẹ̀ tó ń tún dáwó tó ní pé kó kọ́ ṣọ́ọ̀bù fún wọ́n fẹ́ kó wà láyé ni wọ́n ṣe dáwó náà pé kó kọ́ ṣọ́ọ̀bù fún wọn fẹ́ kó kú bí wọ́n ṣe wá ń lo ayé mú ìdí nsìn ó ti sọ̀rọ̀ koro a lot of people ti jáde ẹ gbogbo àwọn tó bá ti ṣoore fún yín ẹ má máa fojú wọn gbolẹ̀ ṣọwọ́ yẹn ṣọ́hun lónìí ìgbà tá a máa ń sọ fún yín bíbáyìí pé téèyàn bá ṣoore fún yàn kò dáa kó máa fojú ẹ̀ gbolẹ̀ àwọn tí mo gbé wá sórí social media bíbáyìí pé mo ṣe orí kan mo ṣe fún wọn ni ṣé wọ́n fojú ọ̀tá mi gbolẹ̀ àbí wọ́n fi gbolẹ̀ ó ti yẹ yín kò rí bẹ́ẹ̀ lójú ẹ̀ rí pé ẹ̀ rí mi bí pé mo ṣe nǹkan kan pé kí mo ṣe nì wọ́n bá pa mí dànù so wọ́n bá kọ̀ ọ̀tá mi dànù sórí ẹ̀ kò ṣe nǹkan kan lójú yín but this time around we are telling you nothing but the truth wọ́n ṣoore fún Muideen kò mí pé kọ́ pa Muideen lé lórí kò mí pé kí Muideen lọ kú ẹgbẹ́ àbẹ́ ìdáhùn wọ́n ti ṣoore fún Muideen nìyẹn kò mà ní kí Muideen lọ kú àbí kọ́ pa Muideen lọ torí pé Muideen òkèlèrè kò ní ẹbí tó da àbí kò ní ẹbí ẹ̀ òlówó kò wá láti background tó dáa ó dẹ̀ ti mọtí rí ó ti fi ṣe gbá ó ti ṣàwó rí akáìmọye àwọn tí ò mọtí rí tí ò mu sìgárì wèrè orí wọn wọn ní skúùsì wọn kòkòrò orí wọn máa ń jẹun every time ni wọn wọn ja wèrè wọn sínwín ju àwọn tó mú gbó lọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín mi ò gbèjà mú ìdí o mi ò ṣí ẹ̀sọ́ ibẹ̀ yẹn bò tó tọ̀rọ̀ ni mo ń sọ ní tí mo rí yẹn kò dáa ẹ tún wá wo ibìkan nígbà tí mo wo kíní ẹ lọ́dọ̀ Oríyọmí Hamzat nígbà tí wọ́n dé ọ́fíìsì ṣé ọ́fíìsì Oríyọmí ni wọ́n wà ní àbí ọ́fíìsì Àgbàlá Gabriel nígbà tí wọ́n dọ́fíìsì yẹn ẹ mọ̀ kan àwọn kan jókòó Oríyọmí Àmúsà jókòó báyìí Àgbàlá Gabriel jókòó Muyideen wá fẹ́ jókòó Muyideen fẹ́ jókòó Àgbàlá Gabriel lè dìde bọ̀ kámẹ́rà Àgbàlá Gabriel kò capture ọbẹ̀ yẹn lórí ọ̀dọ̀ Oríyọmí Àmúsà ti kámẹ́rà Oríyọmí Àmúsà tó gbé ló gbé bẹ̀ yẹn Muyideen ó jókòó Àgbàlá Gabriel dẹ̀ lè dìde owó tí wọ́n fi kọ́ bẹ̀yẹn fún Àgbàlá Gabriel ṣóun ló ní ni public fund ni tó máa sọ pé public fund bó dẹ̀ jẹ́ nìkan ṣoṣo náà ló fún lówó láti kọ́ bẹ̀yẹn ọ̀gá nìyá tíṣà náà ṣóun dọ̀bálẹ̀ fẹ́ nìyẹn kó tó di pé wọ́n fún lówó ni kó tó fi kọ́ bẹ̀yẹn lẹ́yìn tó dẹ̀ ti fún lówó tó fi kọ́ bẹ̀yẹn tó ń tò náà ti di owner tó ti di gio ṣé wọ́n wá nà ọjọ́ mélòó ni wọ́n wá nà ṣe bí wọ́n tún pọ́nlé ẹni tó fún lówó yẹn tún pọ́nlé kí ló dé tó ń fúnyàn lówó kí ló dé tí wọ́n da owó sọ́wọ́ tòun láti sọ pé kó lè gbé mú ìdí sókè tó fẹ́ pa mú ìdí ṣé by beating mú ìdí to dead ló máa jẹ́ kó repent from bóyá ó tiẹ̀ mú gbàgbó lọ ta tẹ́tẹ́. àmì tẹ́tẹ́ tó ló ta yẹn ìyàwó ń sìn ó wá ń ké ó wá ń ké bí ẹran ó wá ń ké bí ọ̀bọ ah, òun ò fẹ́ padà sẹ́sẹ̀ àárọ̀ ìbọn tó lè jẹ́ kí wọ́n na mú ìdí ìpa lẹ́yìn tó ń fẹ́ lo mú ìdí láti gòkè that lady she's a user ní bìkínì of nígbà tó ń ṣe wedding mo rí picture yẹn tó ń post sórí àwọn page kan mo wá wí pé hello ṣé kí n lọ wo kí n post kíní but mi ò fẹ́ post wọn sórí platform torí mi ò mi ò mi ò kí nǹkan cut the story mo ti sọ nǹkan kan tó ṣe bí Muyideen nǹkan in the beginning because Muyideen talk Muyideen orí Muyideen pé Muyideen orí Muyideen orí ẹ̀ ó pé gan orí ẹ̀ pé bí orí alájọṣemolu àní tó dẹ̀ ṣẹlẹ̀ sọ́rọ̀ Muyideen tí Muyideen ṣe ó máa jẹ́ kí kábàlà Gabriel fún everybody ní gbogbo particular ilé wọn tó bá ti wà lọ́wọ́ ẹ̀ particulars wọn gbogbo ilé tó kọ́ fún wọn yẹn torí public ni wọ́n fi kọ́ kó fún wọn particular zone simple as that àti Suebebe Suebebe náà kó fún wọn ní particular sí ẹ ìyá àbẹjọ ọmọ aráyé le gbogbo wọn tí particular sí bá ti wà lọ́wọ́ ẹ kó fún wọn ah, ah. àwọn kan náà ló fóun náà wọn ọdẹ náà pa àwọn kan náà fẹ́ ṣe visa fún wọn ọ̀nà pa náà ṣé wọ́n fọ létí ni kí ni wọ́n ṣe fún ṣe wọ́n pọn lẹ́ni látọjọ́ tán ti fún lówó I know some people tó bá fún yàn lówó wọ́n tún máa pọ́n ilé wọn ní jẹ́ kó ní trouble. Bẹ́ẹ̀ mi náà tí n bá fún yàn lówó mi ò fẹ́ kó béèrè lọ́wọ́ mi ò fẹ́ sọ fún mi ò fẹ́ jẹ́ thank you for me. I do many things to people also tí n bá ní even nígbà tí ò convenient for me. I do do it also. Ìgbà tí mo sọ pé mo fún yàn mọ́tò tí mo ní nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ church kò convenient fún mi church mélòó lèmi ti kọ́. Ṣebí my the father of my baby say pastor me too I have a calling And I've been preaching for a long time. Did I go build church for myself? No. But you know, just to put smile on people's face. So now compare if I now have the money. Like tí n bá wà ní owó yẹn. Bóyá mo ní owó. Àbí mo wá lọ wà ní ipò kan. Mo wá jẹ́ ìjọ mo wá wà ní ipò kan tí mo lè mo ní access sí owó. Bírú àwọn olówó Nàìjíríà tó àwọn kan tó ní access sí epo oríṣiríṣi nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wá ní. Do you think I won't do more than that? mi ti ka hundred thousand dollar mi mo ti ka hundred thousand dollar lódìdí mi ti ka hundred million ṣé mo ti ka fifty million lódìdí you understand what I mean but I'm giving things to wọ̀ ti millions ẹni tí ò bá ní tí ò tiẹ̀ ní twenty million lódìdí àbí ten million lódìdí kan to your millions two million one million fúnyàn nínú ẹ̀ tó bá ní jù bẹ́ẹ̀ lọ ó máa um, I will do more than that ogún mi dẹ̀ ni do you think it's easy for you owó tó bá ṣiṣẹ́ fún tó pọ̀ tàpátá jọ struggle gan tówó yóò dẹ̀ pọ̀ tó tó mọ̀ bẹ́yẹn tó dẹ̀ tún fi ọkàn sí nǹkan kan pé business mo ń ṣe gan ni o like mo ní bóyá mo jẹ́ miner àbí àwọn yeah money àti bóyá mo mo ń ṣe mining bóyá mo dẹ̀ tún ṣe kúrò ẹ̀ àwọn mining àwọn náà àwọn òṣìṣẹ́ tí mi ò ní bóyá bí owó ńlá lákòótó wọ́n tí wọ́n dẹ̀ ń you understand me so ẹ̀yin tí a bá sọ̀rọ̀ Agbala don't rebuke anybody All right? Don't believe that you are too big for people to correct. We are telling you nothing but the truth. Tí ó bá di lo tọ́lọ́run bá ṣe bẹ́ẹ̀ tó bá ṣoore fún mi. Ṣó ti yé? Ah, nítorí pé tó pé o fẹ́ ṣoore fún yàn kókó lù pa. Don't kill that person because you help the person. Ma gba ẹ̀mí èèyàn torí pé o ṣoore fún. Má ba ye ẹ̀jẹ̀ nítorí pé o ṣoore fún. Ma bà ayé èèyàn jẹ́ nítorí pé o ṣoore fún ẹ ń gbà bẹ́ẹ̀ dáhùn àgbàlá Gabriel kí ló nà fún tí bọ̀bọ̀ yẹn báyìí ní problem tó báyìí mú nǹkan wọ́n máa gbé lọ sí rehab ni tó bá jẹ́ pé ó mú nǹkan tó bá mọ nǹkan tó ń ṣe kò ní láti nà náà wọn lè ní láti enslave ni wọ́n dẹ̀ Agbala Gabriel náà ní ó flop wọ́n ṣe ń dá owó fún a lot of people tó ń fún lówó ó kò jẹ́ pé téèyàn bá ti ṣe dáadáa lójú àwọn ẹlòmíì wọn kì í rí burúkú ẹ̀ mọ́ ní bìgínì ní bìgínì that guy ó ṣe great thing bíi pé kó rí àwọn tó dọ̀tí lábẹ́ bridge kó má rò pé wọ́n dọ̀tí kán dẹ̀ lọ gbé wọn òun àti mú ìdínà bú ìdínà máa ó support láti máa bá ṣiṣẹ́ yìí kì í ṣe mú ìdí nìkan ló dọ̀tí jù ó ti gbé bàbá kan rí tó yẹ pé bàbá yẹn ó ti pẹ́ ní abẹ́ bíríìjì bàjẹ́ bàjẹ́ eventually máa yẹn dá ó kú wọ́n kọ́kọ́ tọ́jú ẹ̀ hospital eventually máa yẹn kú àwọn nǹkan tó mú àwọn èèyàn ara àwọn ìyá àtàwọn màmá àtàwọn àgbàlagbà tí kínní kò ṣe bẹ́yìn help ọmọdé but àwọn arúgbó yẹn náà ràn sí jù àtàwọn míì yìí ó ó dẹ̀ help I love the iṣẹ́ náà despite pé ńgbà tó wá mess up táwọn fracker people to ń dá sí because wọ́n máa ń fẹ́ ajak ajak I still have his video on my Facebook did I delete it did I abẹ́ rí kí èmi kí n ṣe ọmọ yẹn ṣé mo jẹ́ fáǹsì bọ́ọ̀ yẹn ni mo ní kò dá bó ṣe nà sẹ̀ but ẹ̀yin tẹ́ bá ti dá ju ẹnìkan lọ tó fi ń ṣe representative ibìkan then other people working under you you maltreat them. Now believe that you have a license to destroy them, to kill them. It's a taboo. You don't know body tó bá license láti pa anybody. Orí ọ̀fẹ́ tó bá jẹ́ pé ẹ ṣe ń pariwo not yẹn, àánú náà lẹ́rí gbà. Ó fẹ́ jókòó níbẹ̀ yẹn, ó gbé dìde did they? Did they? dìde dìde dìde. Tí Ọlọ́run bá kọjú sí òun fúnra rẹ̀ lónìí, tó bá gbé òun náà sípò, ìyẹn tí wọ́n ń pè ní kí lórúkọ bọ̀bọ̀ yìí, Muideen tó gbé Àgbàlá Gabriel náà lè rí lọ́la kó lanu kó sọ pé so ọlọ́run tó tún lè ṣàyè tiẹ̀ náà báyìí ṣé Àgbàlá Gabriel ní three four years ago ṣé ọmọ ìpọ́nlọ́run lè ṣàyè ọmọ yẹn you don't look down on people you don't treat people because you are better than them today or because you are richer than them don't destroy them that's what I'm saying. ọjọ́ tí mo ti rí píkṣọ̀ yẹn báìbù mi lélẹ̀ mo rí mo ní ah, ọmọdé yóò la mo ní bọ́gẹ́ yóò kò láìkì Muyideen kò dẹ̀ lè láìkì let us call a spade a spade are you getting me the lady ó kàn láìkì owó àti tó ti invest nínú ayé ó ti ní shop ó ti kọ́lé fún ah ó kàn máa kọ́kọ́ kọ́lé láyé ó kọ́kọ́ máa márì láyé ẹ̀ bá ẹni tó nílé ló fẹ́ ó dẹ̀ ní shop ọkùnrin ti kọ́kọ́ balẹ̀ náà bí tó máa máa sùn sí ó tún wá mọ Àgbàlá Gabriel wọ́n tún máa ṣiṣẹ́ nínú Àgbàlá Gabriel wọ́n tún máa ṣiṣẹ́ pẹ̀lú owó wọ́n tún máa yáwó lè fi wọ́n síbi tó ti ń ka owó àbí bẹ́ẹ̀ kọ́ wọn lówó ṣìbìrì gba tó wá tún mọ̀yàn nínú ṣọ́ọ̀ṣì á tún lówó àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní kó máa lọ ìyá ọkọ ẹ̀ sọ fún pé ibi tí ìgbín bá ti fà kára wọn máa tẹ̀lé ipe máa bọ̀ ibi tó máa fẹ́ lẹ́mọ̀ ṣọ̀ṣọ́ ló máa ń ṣọ̀ ibi tó máa sì ti fi yọ̀ sí ló máa ń ṣomi sí máa bọ̀ máa tẹ̀lé òun èyí tí mo fẹ́ wò tí mo wò ń sìn ẹ mọ nǹkan tó sọ kò tẹ̀lé ọkọ ẹ̀ ìyẹn dẹ̀ sọ pé òkè tẹ̀lé ilé yín sì wà ń bẹ ṣọ́ọ̀bù yín náà wọn dẹ̀ nígbà lọ́wọ́ yín ilé yín wà ń bẹ ṣọ́ọ̀bù yín lẹ́ṣọ̀ wà mẹ́wọ̀n nígbà lọ́wọ́ yín ọmọbìnrin yẹn lòun ò lọ kò fẹ́ tẹ̀lé wọn ó fẹ́ tẹ̀lé ó ṣàní kó ẹsẹ̀ àárọ̀ ẹsẹ̀ àárọ̀ kó má padà sẹ́sẹ̀ àárọ̀ meanwhile bó ṣe lọ yẹn tó máa ní òkè wọn kọ̀ sílẹ̀ gan ẹnìkan wọn tún lè gba ṣọ́ọ̀bù fún níta àti ìyàwó yẹn bọ̀ ti ìyàwó yẹn ó ti rò pé òun fẹ́ use bọ̀bọ̀ yẹn ó fẹ́ bayé ẹ̀jẹ̀ ó fẹ́ trash yẹ he ready to trash she ready to trash that guy for anything she's ready to to trade that guy for anything àwọn tó kọjú sí Agbala Gabriel tó ń ṣàánú fún tó tọ́lọ́run lò wọ́n lè lọ Ọlọ́run tún lè lo àwọn tó ó lè lò wọ́n náà ó dẹ̀ tún lè lo ẹlòmíràn tó tún dájú wọn lọ láti ṣàánú fún bọ̀bọ̀ yẹn náà ah, ah. ẹ jẹ́ ká máa kọ́ that just call a spade a spade ìkà ò dá láyé yìí o ìkà kò dá àwa tí a dẹ̀ ń pera wa ní orílẹ̀-èdè tá a fẹ́ jẹ́ kí Nàìjíríà dáa we always cause a lot of problem a lot of calamity tí ò jẹ́ kó yẹ dèdà la máa fẹ́ ṣe things that are not good we supported it as if it's good and then àwọn tó bá dílé lọ tó bá ti tó bá tó bá go wrong tán àwọn máa sọ pé ah you know Nigeria is not easy o ah pé ìjọba èwo kò dá o ah kí ni kò kò ṣe o ta ló fẹ́ gba ọmọ yẹn lẹ̀ sí mú ìdí yẹn tá a bá kúkú speak fún kí ni right Àgbàlá Gabriel láti nà láti nà bí ẹni máa pa bẹ́yẹn ẹ wu ara ẹni ó lóun ò fẹ́ kó máa nà òun máa ó ló máa ó ló ti di pé ẹ̀jẹ̀ ń jáde ẹ̀jẹ̀ ń jáde tòótọ́ wọ́n ń nà án Àgbàlá Gabriel bọ̀bọ́ yẹn ju Àgbàlá Gabriel lọ́jọ́ orí owó tí Àgbàlá Gabriel bá ti dolówó lé ní kì í ṣe owó ẹ̀ ló ná àánú wọn lòun náà ṣe nǹkan ni pé ó gbogbo ohun tó ti ṣe ó tìrì àwọn èèyàn tó bá dẹ̀ tó bá ṣe nǹkan tó tìrì àwọn èèyàn tó jẹ́ káwọn èèyàn súnmọ́ ẹ tó fi fẹ́ràn ẹ òtún ni wọ́n á ṣe nǹkan táwọn èèyàn máa fi kórìíra ẹ owó kẹ̀dẹ̀ tó bá ti tówó bá ti ń dé sọ́wọ́ àwọn èèyàn púpọ̀ ó máa ń jẹ́ kó ní ìgbéraga àjàjà tó bá ti jẹ́ pé àwọn kan ló ṣiṣẹ́ owó yẹn tẹ́ bá rẹ́ni tó ṣiṣẹ́ owó yẹn gọ́gọ́ fúnra rẹ̀ wọn kì í they used to be humble ṣe rẹ́ni tó bá jẹ́ pé wọ́n kàn tọ́jú ẹ̀ sí lọ́wọ́ àbí wọ́n kàn fowó yẹn lára ẹ̀ wọ́n fi help ẹ̀ kò ní wọn kì í wọn kì í láàánú wọ́n máa ń nígbèrè wọ́n máa oppress àwọn èèyàn yes Agbala Gabriel is not the owner of the money, the enjoyment tó ń ṣiṣẹ́ fún lónìí. Àmì tó ń jẹ lónìí kò ṣò lónìí. Tẹ́ bá wò physically when you look at it even spiritually. But torí pé ó ti ṣe àwọn kankan tó please sí àwọn èèyàn. Ó tẹ̀lé má please Ọlọ́run but ó ṣe certain thing ẹlòmíì ó lè sọ pé torí pé kàn ṣe ṣe àánú fún ọmọbìnrin kékeré yẹn ló ṣe tú ilẹ̀ lómi á ní ẹni tí tẹ́ni bá ṣe máa lè ṣe fún un ó ti touch àti ẹnìkan ọlọ́run dẹ̀ wá ti gbà fún ẹni yẹn o ní láti máa ṣe nǹkan burúkú tó bá jẹ́ pé Àgbàlá Gabriel ló kọ́kọ́ jáde tó wá sọ fún wa pé ọmọkùnrin yìí o ó ṣe yamayama o ọmọkùnrin yìí o bóyá ó ṣe bákan fún ìyàwó ẹ o a dẹ̀ ti gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ o a ti gbé fún wọn o a ti gbé fún ìyàwó ẹ o torí pé ó ṣe yamayama ó gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ kí ló máa jẹ́ kó gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ìyàwó lọ́wọ́ ọkọ tó máa gbé fún ìyàwó ṣé ìwọ lè gbàrú ẹ̀wọ̀ tó wò mí yẹn ìwọ tó ń wò mí yẹn ìwọ tó ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ fún tó tí gbogbo yín tẹ condemn Muyideen ṣé tẹ níyàwó sílé ṣé lè jẹ́ kó gba gbogbo yín àbí gbogbo nǹkan tí Àgbàlá Gabriel ní kó wá gbà lọ́wọ́ Àgbàlá Gabriel kó wá kó sí ọwọ́ ìyàwó ẹ̀ kó ní kó máa control ẹ̀ kíyàwó ẹ̀ wá di ọ̀gá lórí ẹ̀ kíyàwó ẹ̀ máa ṣe yánmayànmá kó máa sun yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ó dá mi lójú Muyideen ò lè sọ many things ó ṣe ni this lady kò ní máa gbà láàyè kó bá òun sùn what a lie what a nonsense ni mẹ́ tó o bá lè fẹ́ yàn tó o bá ti láìkẹ́ má tòtórí owó má fẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní yàrá tó ń sùn sí jẹ́ wọ́n ti bímọ ni àkàìmọye owó tí Àgbàlá Gabriel gbà tó torí Muyideen ó tún gbà tó tún ṣàánú fún Muyideen ó tún jẹ́ kí inú àwọn èèyàn dùn sí gan lára oore tó ṣe tínú ayé dùn sí jù lára àwọn oore tó ṣe ìtì Muyideen wà nínú ẹ̀ bẹ́ẹ̀ ṣe wá rí Muyideen yẹn ṣé ẹ̀yin rí bó ṣe wà ní church rí bí ẹni tí ọwọ́ ọwọ́ tó dá wà lára ẹni ẹ now it's not looking good. gbogbo nǹkan tó ṣe náà dẹ̀ kò dáa o ìrà ìwà burúkú kò dáa kò dáa rárá rárá rárá ọmọbìnrin yẹn ìwọ wá ń kẹ́ńsì olè olè go digger go digger o mọ̀ pé o láìkẹ́ nìyẹn níjọ́ yẹn náà níjọ́ ń ṣe wedding mo ṣáàrí mú ìdí ìgbẹ́nu sílẹ̀ ni ṣe ló ń ṣe báyìí ṣe ló pé ṣe ṣe nìyẹn ọjọ́ yẹn tó ti mọ̀ pé ókè o àwọn èèyàn ṣe ẹjọ́ o bóyá pádádì yìí lẹ̀ máa sọ bóyá pásọ Gabriel kán bá yín kán bá ẹ fọnu fún ọkọ ẹ o kán dẹ̀ bá tó tẹ́nu ó bá ní bọ́dí ẹ eh, mouth odor ó ní nǹkan tó máa ṣe fún tẹ́nu ẹ máma tí ò ní rùn mọ́ wàá change ayé ẹ bó ṣe wà yẹn tó bá bọ́ sọ́wọ́ ẹlòmíì tó mọ ẹni èèyàn tọ́jú kó jẹ́ kó lọ bọ́ sọ́wọ́ wọn ní London yẹn wọ́n máa change ẹ̀ fún ẹ wọn ò ní mọ̀ eyín ẹ̀ tó ń jẹ́ kó ṣò ní gbogbo pàpọ̀ ní ó lé yíyọ ẹ̀ mo mọ àwọn ọmọ gáràjì tó yẹ pé yín wọ́n yọ wọn ò lè yín rárá tó má dẹ̀ jáde gbogbo ọkùnrin obìnrin tó wọ́n tó pé wọ́n ti tùjú wọn up gbogbo obìnrin anybody máa sọ pé wọ́n fẹ́ fẹ́ wọn you don't see ni táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí fi gbogbo ayé àwọn èèyàn wọ̀nyí níta wọ́n ṣe kọ́kọ́ rí káwọn èèyàn tó kọ́ tó rí àánú gbà kọ́ tọ́lọ́run kó tó ṣàánú fún wọn kọ́ tó lówó ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ rí wọn ni ọlọ́run lè tọ́ṣẹ anybody owó ló máa ń jẹ́ kí nǹkan dáa tí owó bá dẹ̀ wà tí bíbí owó bá dẹ̀ sí mọ́ tífẹ̀ náà ò sí kí ló dé ẹjọ́ o ẹjọ́ ìtorí ọlọ́run mi kílì yín jàre ẹ̀ ní kú lẹ́yìn yẹn wá ń kí sunkún Muyideen is a clever boy ó ní tí gbígbà ti wà ó ní mi ìkọ́ ẹlẹ̀ ìyàwó mi ló jẹ́ ìwà tó jẹ́ ìyàwó èèyàn kí ló wá fẹ́ tẹ̀lé nìyẹn fún wọ́n tún sọ fún yín pé tẹ̀lé ọkọ ẹ ṣọ́ọ̀bù yẹn àgbà lọ́wọ́ ẹ àbí bẹ́ẹ̀ kọ́ ilé náà ti yín ni ó ní ó tí o ó tí o wá tiẹ̀ sì kúrò mẹ́ẹ̀ tó bá di lọ́la ńkọ́ ó lè tó bá tiẹ̀ wá di lọ́la tí gbogbo tẹ́sán bá lọlẹ̀ To bá lọ tún bẹ̀yẹ̀ pé kó ń lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí tó padà gbé sítórí but nítorí pé ó ní mission is ready to kill your family marriage tó ṣe mú ìdí ò tí níyàwó I tell you and there's a lot of secret tọmọ yẹn náà tó tọ́ ni So there's a lot of secret tó ti wà ń bẹ̀yẹ̀ ẹ kò lè máa wo mú ìdí bíi bíi wèrè sí ó fẹ́ padà sẹ́sẹ̀ àárọ̀ tó bá wà ń bẹ̀yẹ̀ náà nǹkan tí wọ́n bá fún ní kankan ókè ìgbà tó ti wà ń bẹ̀ lẹ́yìn ti gbowó ṣé mi tell you tó bá jí àkáǹtì ẹ̀ gangan náà kówó sí àkáǹtì mú ìdí ó lè ti find ju bẹ́yẹn lọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó bá jí àkáǹtì e gọ́gọ́ ni wọ́n kówó sí owó tó ń ná yẹn owó tó ń gbà fún yẹn ti find ju bẹ́yẹn lọ kó ti ṣe dáadáa ju nǹkan tí wọ́n rò pé wọ́n ṣe fún yẹn lọ kí là ń sọ tá à sọ ẹ má jẹ́ ká máa wa jẹ́ o irọ́ ò dáa o mi ì lè sọ pé torí pé ọmọ yẹn ń sin mú ìdí ìsìn ẹ orí jákujàku ká má lè sọ̀rọ̀ fún kí ló fẹ́ owó ló máa ń tún nǹkan ṣe náà kò sí nǹkan tí ṣe òkè ń sọ̀yàn dà láyé iṣẹ́ máa jẹ́ kéèyàn dàbí mechanic nígbà tí ò ń ṣe mechanic iṣẹ́ máa jẹ́ kéèyàn dàbí wèrè nígbà tí ò kì í ṣe wèrè ìfẹ́ iṣẹ́ máa jẹ́ ìfẹ́ iṣẹ́ máa ṣe kò sí nǹkan tí iṣẹ́ ò lè ṣe fún yàn tó bá dẹ̀ dé náà kẹ̀dẹ̀ rètí òun bá tó wá kó sọ́wọ́ ibi tí wọ́n ti nífẹ̀ẹ́ tí ò ṣe pé wọ́n kàn fẹ́ use it just trash you then your life will change and bounce back a máa glow náà ayé ọmọ yẹn ò glow náà ayé ọmọ yẹn ò flourish now ó wá bẹ̀rẹ̀ sí sọ ẹ báwo kí lẹ ń fowó ṣe ẹ owó yẹn ń kọ́ ẹ ó máa ọkọ mi máa lọ ń ta ìjẹ̀bú ni ọkọ mi máa lọ ń ta kíní kan ni ọkọ mi sọ pé kó máa ta o mi ní kó ta tẹ́tẹ́ kò dẹ̀ purọ́ tẹ́ bá tó bá yẹ pé ń purọ́ ni wọ́n sọ àní bí Agbala Gabriel bó ṣe treat ẹ̀yẹ kò dá sẹ̀ tó bá lòun ṣoore fún àwọn èèyàn kan náà lòun ṣoore fóun náà oore tí gbogbo auditorium àwọn kan náà ló ń ṣe fún ọ̀dẹ̀ náà pa bá nà pàbí náà ṣayé ẹ̀yàn màyàmá kò ní máa dún kò ní máa dunnú inú ẹ̀ ò ní máa dùn ayé ẹ̀ tó bá gbé bó ṣe ṣe fóun tóun ṣe ń ṣe fún ìdí yẹn òun náà ti sọ pé òun ò ṣe christian mọ́ àìjọ kí ló dé tẹ́ bá fẹ́ pa òun tó torí kinní kan ẹjọ jẹ́ kóun padà síbi tóun ti bọ̀ wọ́n pa olówó lójoojúmọ́ dẹ̀ kọ́ auditorium ó dẹ̀ ṣe big person ó dẹ̀ you know but ilé àwọn tó bá wà lọ́bẹ̀ yẹn máa máa dààmú wọn ẹni fẹ́ kún kọjá àwọn èèyàn máa sọ pé ẹ káwọn eléyìí náà ga ẹni fẹ́ kún ga ẹ bá máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀ why now wickedness is not a good thing ẹ torí ọlọ́run ẹ jẹ́ ká change Nigeria change you people in position change ẹ̀yin tẹ́ ti jìyà rí tó yẹ pé ẹ̀kàn ráàánú gbà sọdílé ni don't destroy people wò ó ṣe rí nígbà tí mo wà tí mo ti wà my own little way táwọn èèyàn gbé pẹ̀lú mi àwọn èèyàn máa ń rò pé ọ̀dẹ̀ ni mí mi ń ṣọ̀dẹ̀ náà ọmọ ọ̀dọ̀ mi a máa jọ wọ aṣọ kan a lè jọ jẹun nínú àwo kan a lè jọ ṣe yín ná kì í ṣe dandan kí n wọ aṣọ tí n bá wọ̀ kò ní ṣe òun ni kí n wọ̀ fún kí n ra fún you understand me because mo kàn wé pé in fact ngbà kan rí mo ti bèbè fún mo ayé mi ti dàbí ayé tí wọ́n rí that's what the way i used to think mo kàn táyé mi ò bá tiẹ̀ dàbí tí wọ́n rí màmá wò kó kèé torí bóyá torí pé mi màbá mi ó bẹ́tà jù wọ́n lọ àbí mo kàn ní oore òfin kò ju tójú tí wọ́n lọ ní so don't let us treat ourselves as if we are nobody so so tiye ẹni tí ò jẹyàn lẹ́ni ìwọ tó jẹyàn oore ọ̀fẹ́ náà lórí gbà ẹ wo ayíníkà aláṣeyọrí gbà tó dé bíbà ẹ wo bí àwọn àgbàlagbà àwọn tó wà nínú ayé irú àwọn Lagos state kìíní yẹn wọ́n rí lè help ẹ̀ gan ẹni wọ́n máa pè é wọ́n fún lówó ó ní kò sáyè lókè wọ́n fún ọlọ́run fún un láyè lókè kíní kan kíní kan ọlọ́run change life ẹ̀ look at him today I mean look at her today she clone she's okay inú ẹ̀dùn òun ṣe kíní yẹn sí like ó kọrin sí orin ọmọ máa jáde inspiration máa jáde lójoojúmọ́ bọ̀kẹ́nì kan wà nínú ilé kó máa dùn pẹ̀lú ẹ̀tọ́ ẹ̀ torí pé ó ti ká léyìn torí pé kò ó rí kó tó fẹ́ ni o lè wọn dẹ̀ ní pé ńgbà tó wà ńbẹ̀ yẹn ìwọ ìyàwó wèrè yẹn àmórúkọ ẹ̀ i don't want to call you name ọlọ́run níṣẹ́ ń wèrè torí àti ìfìwèrè kàn ẹ́ sìn àti ìsọ pé wèrè náà sìn tó ti ń ṣe bí wèrè fọ́kọ ẹ̀ tó fẹ́ trade ọkọ ẹ̀ wọ́n máa na ọkọ ẹ̀ wọ́n máa nà kò tiẹ̀ lójú ni ọkọ tó máa dá dùbúlẹ̀ lójú mi tó máa nà kì í ṣe ọkọ tèmi mi ìlú ever do not see anybody kò síjà tá a bá lè máa we got to settle the the the, the fight ni. o gbọ́kàn tó sọ ni only you do you want to support him wá fi ìyá ẹ̀ àti bàbá ẹ̀ àti church member gan sílẹ̀ wá darapọ̀ mọ́kọ ẹ̀ yẹn ni pé you have to discuss something concrete ìwọ ló máa pẹ̀tù sínú ẹ máa máa jọ sọ̀rọ̀ so í ṣe gbogbo nǹkan tó bá ti sọ nílé ìwọ ló máa lọ sọ fún pásítọ̀ ló máa sọ fún ọmọ ìjọ tí síkírọ́tì máa na ọkọ ẹbí ẹni máa pa tó bá fẹ́ gba igbó mímu lẹ́nu ẹ̀ o lè gbà á tó bá jóbìnrin gidi tó bá fẹ́ gba gbogbo ìwà burúkú lẹ́nu ẹ̀ o lè gbà á bó dẹ̀ ṣe wà tó tún lọ́ọ̀fẹ́ yẹn wọ́n wá gbà ó fẹ́ kó gba gbogbo nǹkan tó ní kó kó fún àkúkú mọ̀ bóyá ìwọ náà ló dẹ̀ bóyá ìwọ ló wà behind it now tó ń sunkún èké gbé kókó rìn lọ nínú ilé ṣé are you born again ṣé born again ni do you have the fear of God Well, níbo background yẹ ṣé wọ́n tiẹ̀ wọ́n kí ni a lè máa ṣe background kì í ṣe kọ̀ fẹ́ ni ṣé kì í ṣe ọpọlọ òṣì ló fẹ́ lò ló fi dá gbogbo nǹkan láti gba gbogbo nǹkan ẹ̀ kán lè tọ́ṣọ̀ ìyẹn pa ìyẹn kúrò nínú ilé kí gbogbo nǹkan tó ṣe fún kó tó sú kó tó sú kíṣọ̀ ìyẹn tó sú pé òun fẹ́ jáde lọ òun fẹ́ lọ máa gbàárù kó máa lè rówó ná tóun bá dẹ̀ ta tẹ́tẹ́ òun lè jẹ́ lóto bẹ́ẹ̀ ni nǹkan tó rò lọ́kàn nìyẹn pé akílódé òun ò lè wá kú o ó dẹ̀ nílé kì í ṣe gbogbo nǹkan ló gun kì ṣe gbogbo nǹkan làṣà sígbà míì wọ́n tọ́jú ibẹ̀ yẹn kó look dirty sí gbogbo oore tó ṣe fún yẹn kò rí mọ́ because wọ́n tọ́jú ayé ẹ̀ wọ́n provoke ẹ̀ wọ́n dààmú ayé ẹ̀ wọ́n jẹ́ kọ́kàn ìbalẹ̀ kò wá rí rere ń bẹ̀ mọ́ ó wá rí ibi ṣáá ó wá di pé kó máa nà ṣé wọ́n máa nà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n nà ìgbà tó di pé ó fẹ́ yàwó ni wọ́n bẹ̀rẹ̀ sí í nà bí ẹni máa pa for what why kí ló fẹ́ fara dáradára tó tí Agbala Gabriel máa máa nà àgbàlagbà kó owó it's not palatable it's not done anywhere for you beating somebody elderly person tó dàgbà jù ẹ́ lọ lọ́jọ́ orí wickedness lè mérí sí of the highest order gbogbo àwọn tó ti dáwó fún ẹ yẹn kémi dọ́dọ̀ tiẹ̀ náà kémi fọ ilé kí n mú ẹgbà tiẹ̀ kí n mọ́kò kí n sọ mú orí ẹ̀ àbáwọn tó fọ ẹlówó ńláńlá kó sòkò mọ́ ẹ lórí kó àwọn tó ṣe kiri kọ̀ kó bẹ̀rẹ̀ sí torí pé wọ́n fọ ẹlówó kó bẹ̀rẹ̀ sí náà wọn nínú ẹ̀ pa ni ṣé ó máa lè dúró nonsense. àwọn tó sí níbi mo máa rí ti Àgbàlá Gabriel mo fẹ́ wò bóyá mo máa rí ti Àgbàlá Gabriel bóyá mo máa rí ti. Oríyọmí Amsat òun ò gbé yẹn o bọ̀bọ̀ yẹn jókòó dẹ̀ lédè ọgbẹ́ni stand up stand up owó ẹ̀ ló fi rà ni wicked you are wicked ó gbéraga gan yes ó gbéraga àwọn onígbà yẹn ah àwọn church kan tó máa ń ṣò lọ ah tó bá dẹ̀ di lẹ́yìn kamẹ́ pẹ̀lú orí mi ti ẹ̀fẹ́ kórí Yomi Amsat gan kó support ẹ̀ for these nonsense things although Oriyomi Hamzat is so so I I don't know I don't want Oriyomi to because Oriyomi like the tí won't see. sìn I dà pé support here. mo dẹ̀ ti gbọ́ language kan tó sọ pé ẹ jẹ́ ká máa bu ara wa láṣìírí ẹ jẹ́ ká máa bu ara wa láṣìírí ah no no no no tó bá ti ń ṣe nǹkan ba bá ń bò nǹkan tó bá burú mọ́lẹ̀ búburú yẹn máa máa pọ̀ sí society tẹ́ bá dẹ̀ ń ṣe lójú àwọn èèyàn àwọn èèyàn tẹ́ ṣe lójú àwọn náà máa tún ṣe tiwọn wọ́n á tún ṣe lójú àwọn bí búburú yẹn máa tọ̀ kálẹ̀ nìyẹn ṣé ti yé bí búburú yẹn máa lọ káàkiri wọn máa ní à my boss did this i can do it also another person máa ní ọ̀rẹ́ mi ṣe èmi náà lè ṣe bẹ́ẹ̀ àtúnṣe yẹn nìyẹn náà àtúnṣe lójú ẹlòmíì bí búburú ṣe ń tàn nìyẹn ẹ jẹ́ ká máa ṣe dáadáa kálẹ̀ ẹ jẹ́ ká evangelize dáadáa táwọn èèyàn bá ṣe dáadáa lórí èdè nàìjíríà sí ebi apá kú tó bá ti dájú tó lè ṣe yánmayàmá tó lè ṣe bí ọ̀gá wọn máa fún ẹ lówó kò dáa o ìwà tí ò dáa ni òun ló sọ wá di nǹkan báyìí àwọn olórí wa wọ́n máa burú sí wa ńgbà míì ìgbà míì you know àwọn èèyàn ara ilé aburú ara ta aburú kò dá o ẹ jẹ́ ká ṣe dáadáa fúnra wa Agbala Gabriel mi ní support ẹ mi ìdẹ jealous ẹ bí mi ò bá ní auditorium ọmọ mi lè ní mo dẹ̀ sì lè ní tó bá wù mí tí n bá sọ fọlọ́run ọlọ́run lè ṣàánú mi ṣùgbọ́n torí pé oníyẹn náà má tòtòrí ẹ̀ kó wá báyẹ̀ ní mí tí ò ti tò ẹ jẹ́ ṣòtiyé kò rántí pe ojo kan náà wà tíwọ náà dàbí aṣálẹ̀ ọjọ́ kan náà wà tíwọ náà ò ní kankan tó sọ wípé àwọn ẹbí àtàrà ẹ̀ náà ìyá ẹ̀ kú nítorí pé kò rówó tó fẹ́ fi ra oògùn mi fi yọ ẹ́ o. owó tó gbà tó ń dá fún ọmọkùnrin gbogbo mẹ́ni owó ni wọ́n ti dá fáwọn èèyàn tó ò ní kó fún wọn náà bọ́tà sọ pé ibi tí èèyàn bá ti ń jẹ tó bá ti ń ṣe ló ti ń jẹ ti dájú o ti dájú o dẹ̀ ti fìgbéraga kún o dẹ̀ ti ń ṣiṣẹ́ burúkú o tó bá lọ tó bá lọ nítorí o sọ pé ẹ Muyideen ó fẹ́ fẹ́ yàwó kan London tó bá lọ ní kí wọ́n lọ gbé tán lọ bẹ̀rẹ̀ sí lo Muyideen àtìyàwó ẹ̀ fún iṣẹ́ burúkú kan ní Los America you dey your own o death sentence náà fẹ́ pass sí orí gbogbo nonsense yẹn ní Nàìjíríà you get me so so mi ì dẹ̀ bà jẹ́ mi ì hate ẹ́ mi ì dẹ̀ jealous ẹ o sórí gbogbo tá a bá ní láyé náà ayé náà ni ayé ni rọ́mọ ọ̀run ògbèké téèyàn bá ti dé bus stop ẹ̀ tó bá ti dàgbà gan á kú gbogbo ayé la bá gbogbo ayé la máa fi sílẹ̀ sí níta bá dẹ̀ ti ṣe láyè náà ló máa lọ la máa lọ jábọ̀ wọn la máa jábọ̀ fọlọ́ according to bible ó dẹ̀ possible ṣé ti yé bẹ́yẹn ó possible because ẹni tó bá ti ń ríran tó dẹ̀ máa ń revelation tó dẹ̀ ti lọ sí trance rí dáadáa á mọ̀ pé ayé kejì wà bẹ́ẹ̀ ni. torí pé ní kò tó ẹ kó wá fọwọ́ ọlá kó wá fi agbára torí pé ó ti wà kọ̀dọ̀ ẹ̀ṣẹ̀ kó wá máa fi jẹ́ níyà ọlọ́run kò fẹ́ jésù ta sọ pé àwa tẹ̀lé yìí ẹ́ ó nice to the core jésù tí ò ti ní jẹun tó máa máa sáàbù àwọn ọmọ ọ̀dọ̀ ẹ̀ jésù tó ń fọ ẹsẹ̀ ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ àwọn tó ń fún lóúnjẹ ó ń fọ ẹsẹ̀ wọn jésù tó máa tọrọ oúnjẹ láti fi bọ́ èèyàn ẹ́ jésù tó ń ṣèkà fún náà búlọ́ òṣìṣì tó sọ pé bàbá dáríjì wọn tó ń kàn mágbélé bàbá tó sọ pé bàbá dáríjì wọn tó pọ̀ nǹkan mọ́ tó ń ṣe jésù tó ń pín aṣọ ìlékè lójú ẹ̀ òun fúnra rẹ̀ ló ṣiṣẹ́ ọmọ kápẹ́ńtà ni ọmọ joseph gbẹ́nàgbẹ́nà we wicked people i don't like it ọjọ́ tó ń sọ̀rọ̀ bàbá súbèbè náà tó ní kó máa touch up súbèbè náà ó gbé mo jáde mo wá sọ̀rọ̀ súbèbè ń jẹ́ mi ò fẹ́ mọ gbogbo ẹ̀jẹ̀ tí súbèbè ti ṣe ó ti jáde ó ti kọ̀rọ̀ fún forgiveness you know i said it kò sí nǹkan kan tí mo fẹ́ gbà lọ́wọ́ wọn kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ń fà mí but mo kàn hate wickedness ni àdínkù kàn bílí ojúyàn lọ́kọ̀ kàn fẹ́ ba ẹ̀jẹ̀ fọ̀ fún un. okay. gbogbo àwọn tó dáwó fún yín kán bẹ̀rẹ̀ sí náà yìí tán bá ti kówó sọ́wọ́ yín náà tán bá ní ẹ máa fi ṣe nǹkan tó dáa ẹ máa máa tọ́ṣù àwọn tẹ́ bá ti ń ṣe fún bíi pé agbára yín ni agbára yín kọ́ kí ló ń preach àkàìmọye àwọn tó ń preach tó yọ náà lẹ́nu kí ló ń sọ àkàìmọye àwọn tó ṣoore jù ẹ lọ tí wọ́n ti rí àwọn èèyàn wá sọ pé nísìnyí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ti wá jáde fún Muyideen pé àwọn ọgbọ́n ẹ̀yin sẹ́ẹ̀tì Muyideen ẹ̀yin sọ̀pọ́tà Muyideen kò ní dá ẹ̀yin pa ẹ̀yin wèrè aláṣọ funfun kan báyìí tẹ́ máa sọ pé ẹ̀yin ṣògùn yẹn ẹ má ta sí mi ò tẹ́ bá ta sí mi máa rún o if you ta sí mi you go runs torí màá yẹn kan bá ta sí ẹ tó má ṣe tán sẹ ẹ má máa sọ pé kìnnìkan kìnnìkan ṣe ló ń jealousy I don't jealousy o ẹ̀yin lẹ máa ń wò mí ẹ̀yin lẹ máa àmì ẹ̀yin lẹ máa ń rí mi àwọn kan máa sọ pé àwọn kan ọlọ́run ló lọ sọ pé wọn ò ní crowd ẹnìkan ti ẹ̀ sọ lẹ́ẹ̀kan ẹ ọpẹ́lọpẹ́ ọlọ́run ló sọ pé wọn ò ní crowd báyìí pé wọ́n ní crowd ni wọ́n ti kíní kan kìnì kan let me tell you ní orí social media yìí láàmì ò lè sọ àwọn ọ́dà sí ọlọ́run dáríjì mi tó bá jẹ́ ìgbéraga nínú àwọn tó wà nínú fraka tó kọ́kọ́ ní millions tó wò èmi ní bọ́lá èmi bọ́lá fọláṣadé ni kò ń ṣe lọ́dún yìí two thousand and twenty-one two thousand and twenty ṣé ti yé kò sí monetization ṣé ti yé mẹ́yẹn mo ti ní fídíò tó yẹ pé mo ní mo ní mo ní thirty mo ní mo ní fifty mo ní mo ní three thousand tí mo ní fifty million fídíò mi ẹyọ kan mo dẹ̀ lè ṣe fídíò mi kò jẹ́ pé ten like ni wọ́n máa fi sórí ẹ̀ fún mi a lot of people tó jẹ́ pé wọ́n tún jẹ́ great people tó wọ́n máa sọ èdè Spanish oríṣiríṣi èdè tó wọ́n máa tag ni wọ́n máa forúkọ mi ṣe táàgì mi nìkan máa rí tán máa táàgì mi tẹ́ pé mi ò tiẹ̀ ní máa ní kí wọ́n sọ báyìí mi ò mọ̀ because video mi míì go viral dọ́dọ̀ wọn wọn mọ tèmi náà sọ but àwọn náà wọn kàn ní pé go viral they tag me also maybe I can share them on my platform so ìgbéraga ò dáa tó bá jẹ́ pé ń gbogbo àyẹn monetization mi àkáǹtì bá ní monetization ọlọ́run ilé èmi náà mama, mí ilé èmi náà máa swim mama máa sọ̀rọ̀ nípa owó ní dọ́là ni máa máa sọ I tell you but don't that time yẹn mi ò tiẹ̀ mọ nǹkan tó ń jẹ́ monetization gan ìgbà tí mo wá gbé sí báyìí mo ṣe rí pé mo fẹ́ bẹ̀rẹ̀ monetization èmi dẹ̀ máa ń sọ̀rọ̀ jam talk no not jam talk mo máa ń sọ̀rọ̀ gan i do expose myself i never knew then that a lot of enemy are on the social media so mo máa ń máa ń tú gbogbo àṣírí ọ̀rọ̀ mi sí orí bẹ̀yìn pé ah mo ti monetize wọ́n tẹ̀ ti monetize fún mi wọ́n béèrè kinní kan kinní kan bí wọ́n kàn ṣe wá straight ní tán wá sùn mí sí court wọ́n ṣe sùn mí sí court wọ́n máa wúra àkáǹtì mi láì pam wọ́n ṣe wúra àkáǹtì mi nìyẹn I was going to court. I was stressed. And the court tí mo lọ ní orí Facebook yìí kò tí ì sí ìyáláyé anybody to lọ rú court yẹn rí. Ọdún méjì ni mo fi lọ sí court two good years. The baby Baba ọmọ mi kú ní wọ́n sùn mí November. Baba ọmọ mi kú ní January. January yẹn ṣe mọ̀ pé ní January yẹn ó yẹ pé gbogbo nǹkan kó smoothly Be. kan kí anything tí n ti ṣe anything kan kó tẹ̀ wà forgotten now they now start with me I was going to court bọ́mọ mi ṣe ń sunkún ah people need to wọ́n gbọ́dọ̀ tú ọmọ mi I tell you wọ́n gbọ́dọ̀ tú ọmọ mi because kì í ṣe pé wọ́n ṣẹlẹ̀dá ọmọ mi gan my daughter will be stressed will be crying for the father that died the court ma lọ sí court will be trouble here in fact tí n rántí nǹkan tó ń ṣe fún mi níbí báyìí mi ò kí ń rántí pé Canada is a wonderful country mọ́ tí bá sọ pé I want to go home I want to leave this place when I remember the trouble I went through especially my daughter ó máa jẹ́ kí gbogbo kìíní yẹn kó rùn sí mi bẹ́ẹ̀ ṣe rí tí bọ̀bọ́ yẹn ṣe nìyẹn pé it's better for me to be alive ọlọ́run tún lè rán láàánú sí mi gbogbo ẹ̀yin olórí burúkú kan ẹ wá jáde ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣépè fún Muideen ẹ bóyá ló lè rán láàánú mọ́ láyé bóyá ọlọ́run lè ṣàánú fún ẹ mọ́ láyé ọlọ́run ò ní ṣàánú fún ẹ bẹ̀rẹ̀ sí ní ṣèyẹn yín aláṣọ funfun wọ̀nyẹn ó tiẹ̀ ní wèrè kan báyìí tó lòun alájọ fún tó lòun máa ń ṣoògùn báyìí ṣó ara ẹ má máa tag mi tó bá ti dìgbà olórí burúkú ẹ because you always want me to measure ni my hate you ṣọ́ọ̀ṣì onípákó òṣìwò ni òun kò ló ń sọ àwọn ṣọ́ọ̀ṣì tó ti wà láti thirty five years ago tó ti wà forty years ago mo mọ̀ lára wọn tó ń dẹ̀ mọ̀ mí face to face kò ń ṣẹ̀yìn tẹ̀ ṣẹ̀ sáwọ̀ ní two thousand and nígbà tí covid dé lẹ wá dé lẹ lọ kan ṣọ́ọ̀ṣì pọ̀ lẹ bá máa dé fìlà wèrè kan ẹ má kọjú mọ́ mi mi ń fẹ́ fún yín ní audience kò yẹ pé mo ń bẹ̀rù yín i don't want to give you popularity on my platform when i talk about you let me tell you mo lè sọ̀rọ̀ nípa president mẹ́fà tó bá wò yín president ló mẹ́fà ni i can tell you six president tó máa rí yín ní orí platform kékeré tí ẹ máa rí pé kò sérò yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣe tẹnu ṣùgbọ́n mo lè má jèrè wọn torí ẹni tọ́nà bá rán sí ọ̀dọ̀ máa ń ṣèyàn lórí mo lè má jèrè wọn are you getting mi ò fi boast mi ò fi proud ẹlòmíì nínú yín nínú bó ṣe bó ṣe pariwo tó látọ̀ dùn èrò dẹ̀ máa pọ̀ láwọn platform ẹ̀gbọ́n ẹ nobody tó jẹ́ gómìnà kò rí kò rí fídíò ẹ̀ rí kódà wọn ọ̀dàmọ̀ nínú ayé ní nàìjíríà gan lórí facebook ló ti ń dún díẹ̀ wọn ọ̀dàmọ̀ báyìí lórí mídíà ó dẹ̀ máa ń lérò púpọ̀ torí pé Facebook you can get crowd on Facebook kó dẹ̀ jẹ́ pé anybody ò ní rí ẹ o wọn ò ní mọ̀ ẹ gbogbo àwọn tó wò yẹn wọn ò ní dá ẹ mọ̀ wọn ò tiẹ̀ mi tó rìn dé ò ní mọ̀ ẹ ìwọ náà ò dẹ̀ ní mọ̀ so kì í ṣe ariwo ni music o ariwo kọ́ ni music ariwo kọ́ ni melody o ó ti yé so ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ẹ jẹ́ ká ṣe dáadáa o ẹ̀yin ọmọ Nàìjíríà wickedness inú wa ti ń pọ̀ jù these days tá a bá labì kan kọjá tá rí pain níbì kan a máa gbàgbé nígbà tára bá tu àtọ́pá àwọn náà máa ti lánú nǹkan báyìí kọjá o a máa ṣe bíi pé ọlọ́run àwa lọ́lọ́run ọlọ́run tó dá gan ó wà wọ́n bù ọlọ́run tó wá dá gan ó wà ó rẹ̀rẹ̀ sílẹ̀ kò ṣe gàràgàrà mọ́ wa tó bá ń wo gbogbo nǹkan tá a bá ṣe láyé yìí ó máa kò ní sẹ́nìbọ̀dì tó máa wà láyé mọ́lẹ̀ ní everybody máa finish ni ṣùgbọ́n kò sàmì ẹ̀ṣẹ̀ ẹ̀yàn máa sàmì ẹ̀ṣẹ̀ kí ẹ máa máa ṣe bíi kangaroo ẹ torí ọlọ́run mo bẹ̀ ni ọmọbìnrin yẹn ìyàwó Muideen better go back home now go and love your husband if you had them demo before for that guy tó bá dẹ̀ tó bá ti lè love ẹ̀ o lè sùn yàrá kan pẹ̀lú bọ̀bọ̀ yẹn o lè mú bí ọkọ wàá máa gossip ẹ̀ wàá máa fẹjọ́ ẹ̀sùn bíi pé kó ń nà pa fún ẹ gbogbo tó bá ṣe nínú ilé bíi orí bí ìgbẹ́ni wọ́n máa ní ó ń tọ́ mi ó ń kọ́ yín mi Àgbàlá Gabriel ní bí nǹkan tí márèjì jẹ́ òun kọ́ yín bọ́mbà tó bọ́bọ́ ní tó bá dẹ̀ ti jí láàárọ̀ báyìí wọ́n máa ní sà kí ni mo fẹ́ sà ṣé kí n bomi sí bathroom kò ń ṣèyàn ní márèjì o gbogbo nǹkan tó máa sọ fún yín tẹ́ bá ti fẹ́ márì o ẹ máa bomi sí márèjì fún ẹ máa bomi sí bathroom fún yín o no àmọ́ pé ṣé inú ilé yín tán kọ́ yẹn gan-an ṣé wọn ò ṣe ṣáwà sílẹ̀ lóye máa máa lọ wá bomi káàkiri ní wọ́n máa ní ó bá lọ pọn mímbù kan láti wọ́n ṣe wọ́n ṣe ṣáwà sílẹ̀ fún yín ẹ jẹ́ ká wo ibi tó ti ń sunkún ó mà sunkún o mo sọ pé ọlà ọlọ́run òun fẹ́ padà sẹ́sẹ̀ àárọ̀ ìyá ẹ̀rù ń bà á ẹ̀rù ẹ̀rù ń bà á ẹ̀rù òṣì ń bà á. Thank you. Ay, wọ́n ni wọ́n máa lọ. Ó lé ní wọ́n ṣe wọ́n. Láti ẹjọ́. Mi ò kọ ẹ níyàwó. Mo gbọ́. Nígbẹ̀ bá fà aṣọ bò. ààrẹ bí ẹjọ́ ẹ má pàṣẹ tọrọ dáàdi ẹ yí padà sẹsẹ ọ̀rọ̀ ah, dáàdi ẹ má wò wá wọn ẹ má wò wá wọn ah, dáàdi ẹ jọ ọ̀rọ̀ yóò lójútùú mi jẹ́ àlọ́ jẹ́ àlọ́. ó mú kéèyàn. Ah. ṣe ni bó ṣe ń sunkún kò láìpẹ́ ọ̀bọ yẹn rárá àwọn. Alaji, Alaji, Alaji ṣé o máa wéètì bí ẹyin kú. mọ́tò wéètì bí ẹyin kú. wá tó bí ẹyin. ṣe rí pé orí ṣe rí pé ọ̀gbẹ́ni yìí ṣe rí pé Àgbàlá náà ń bẹ̀bẹ̀ fún ìyàwó yẹn wọ́n ti sọ pé kí Muyideen padà sí junction oríta tó lóun fẹ́ máa gbé that's nǹkan tó Yomi Amsat náà sọ nìyẹn ṣó ti yé wọ́n dẹ̀ wá sí pé àtàbá àti rí sìn àbá tó sọ pé kó padà sórí ibẹ̀ yẹn ẹ̀ kíríkan kíríkan ìyẹn Agbala Gabriel ló fẹ́ kó lọ ṣó ti yé bẹ́yẹn meanwhile obìnrin yẹn náà kẹ̀dẹ̀rẹ́ ìyàwó yẹn ókè tí ìyàwó bá ṣe sọ pé ókè o ó ṣà ń sunkún ṣá anyway but ó love kò love bọ̀bọ̀ yẹn rárá he doesn't love that Muideen Muideen ò tí ní ìyàwó èmi ti mọ̀ láti bìgínì tí èlè ṣẹnu ẹ̀ ó lè àwọn olè àwọn gold digger you don't like somebody you want to marry the person because of money ọlọ́run Elédùmarè ń gbọ́ kò sówó tí èèyàn lè fún mi tí ò bá ti wù mí tí ò dẹ̀ ti mi lè fẹ́ mi nífẹ̀ẹ́ ọlọ́run kì í ṣe tẹnu mi nífẹ̀ẹ́ you must love somebody ẹni to bá ti lè wà tó lè bá ṣeré ara nǹkan tó yẹ kó sọ fún nìyẹn tó lè bá ṣeré tẹ́jọ máa jọ flow together tẹ́ máa jọ ríra yín yes understand kò ṣe pé kí nǹkan máa believe pé òun wà superior than another person another the second one kò dáa náà ẹ wo bó ṣe ń sunkún ẹwẹ kú tó sùn sí ìyàwó ọkọ ẹ wá sọ pé ó lóun ò kọ ẹ náà jẹ́ ká máa lọ tí ìgbín bá ti fà kára máa tẹ̀lé ok tẹ̀lé ọkọ ẹ jẹ́ kẹjọ ẹjọ́ máa lọ ẹ lè ilé náà ni wọ́n dẹ̀ nílé yín wọn ò gbá lọ́wọ́ yín ṣọ́ọ̀bù yẹn máa ràn ẹ̀ kí ló wá ń pariwo bẹ́ẹ̀ hey dádì ẹ̀ ní padà sẹ́sẹ̀ àárọ̀ wọn ò gbalé lọ́wọ́ yín tó bá fẹ́ ta léèyàn kan tó bá kọ sígboro wọn ò gbalé lọ́wọ́ yín when you are alone you can make it yourself but n sì torí pé ní ibẹ̀ yẹn tó bá continue ní ṣọ́ọ̀ṣì yẹn wọ́n máa na mú ìdí ìpa fún ni tó máa fi inherit ilé ilé ayé inherit ti ṣọ́ọ̀bù àti ilé in tóun fẹ́ nìyẹn wọ́n bá máa na wọ́n bá na mú ìdí ìpa tí Muyini bá dẹ̀ ti kú kó jogún lé kó jogún lé ọ̀dọ̀ Oríyọmí jẹ́ ń wo bẹ̀ jẹ́ ẹgbẹ́ tí jẹ́ ń wo ilé ìtọ́jẹ́ mo fẹ́.

ẹ̀gbọ́n ẹ̀yin tẹwọjọ in tó kàn ṣẹlẹ̀ ni pé everybody love words everybody love connection you understand me and um, Nigeria they are every um, anybody lè tie anybody to get connection you understand me mi ò sọ pé gbogbo nǹkan tí ọmọ Muideen ṣe pó right o i'm not saying that pé bó ṣe ń mu bó ṣe ló ń ta tẹ́tẹ́ mi ò support mi ò ṣe onítẹ́tẹ́ o i hope you understand me wọ́n ṣe sọ pé ó ń ṣe wọ́nàwọ̀nà ó máa ń kọra nínú ilé tí wọ́n máa lọ tó jẹ́ pé inú ṣọ́ọ̀ṣì náà máa ti wá discipline ẹ̀ fún torí pé ìyàwó ẹ̀ complain it's a taboo it's a nonsense kí ni mo sọ fún yín nonsense ni. òun ni ṣé bàbá sáwọn ni ìlọ wẹ àmì wọn ìgbésọ lè yàn yàn bí ẹ méjì àbẹ́ta tó tẹ̀lé lọ síbẹ̀. náà bá ti mú pé wọ́n ti gbà bẹ́ẹ̀ yẹn ó ti fẹ́ nù. sí mi nìyẹn. now on this one i mean on this place now nínú fídíò yìí ẹni tó gbé wá sí àgídìgbò sọ pé ó torí ó ti pariwo mọ́ lẹ́ẹ̀kan pé òun jí òun gbé ni wọ́n tún wá ní ó máa padà sí àgídìgbò àmì ó máa padà sọ́jà ọba lọ́hùn àbíbó ni nǹkan tó ń bá sọ nìyẹn kí ló fẹ́ lọ padà ṣe lọ́jà ọba ṣó ti yé ṣe wá ń sunkún sí kò tiẹ̀ yé mi I don't understand. wọ́n ṣe gbọ́ ṣe rí pàpàlà gébẹ̀rẹ̀ kò fẹ́ kó lọ ó lẹ́ni tí à ń wá ta ti rí tẹ̀tún wá fẹ́ ṣe pé kó tún máa lọ you understand me Àpàlà Gabriel ọdún Mr. Oríyọmí anyway ṣá you you may not gbogbo ẹ̀kọ́ la máa ma ṣe right all the time ló ti yé mm. mi ò sọ pé bó ṣe ń ṣe yẹn ó wá ó normal but wọ́n ti tọ́jú ọ̀bọ̀bọ̀ yẹn ìyàwó yẹn náà kẹ̀dẹ̀rẹ́ ṣe she's a problem she's a problem irọ́ ò dáa mo kọ́kọ́ mo dislike ibi tó ti gba gbogbo nǹkan tó ń gba gbogbo nǹkan lọ́wọ́ ẹ̀ tó wá gbé fún ìyàwó for what ta ló lè gbarú ẹ̀ gbogbo bí mi sọ orí yọmí àmúsáàtì náà tó ṣe wọn àwọn náà ráàánú gbà rẹpẹtẹ náà gbogbo iṣẹ́ tán ti ṣe nígbà tí wọ́n sọ pé wọ́n ṣiṣẹ́ kan tí wọ́n rán wọn lọ sẹ́wọ̀n tí wọ́n ṣiṣẹ́ kí lorúkọ ná jímùdẹ̀rọ̀ tí wọ́n ṣe oríṣiríṣi kọ́lọ̀ tó tún wá bẹ̀rẹ̀ sí gbàdúrà wọn tí ilé wọn jó tí gbogbo ẹ̀ bàjẹ́ ẹ́ tọ́lọ̀ ń ṣẹ̀ṣẹ̀ wá dìde fún ìrànlọ́wọ́ fún ọ kó wá sí tọ́lé nìkan ní gbogbo nǹkan tẹ níyẹn o ẹ wá kó fún ìyàwó yín o kó wá máa fún yín lówó oúnjẹ o kẹ́wọ́ kó òun ní kó máa control ẹ o tó bá dẹ̀ ti ń control ẹ o òun ní kó fún yín lówó oúnjẹ o òun ní kó máa you know how will you feel? in tó bá lè gbà má fi lọ̀yàn mo dẹ̀ sọ pé kàgbàlá gbé bẹ́ẹ̀ na kókó títí ẹ̀ náà ìyàwó ẹ̀ gbogbo nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ yẹn tí ó ti rí àánú gbà tí wọ́n ti dá fún lórí kókó sọ́wọ́ ìyàwó ẹ̀ kó jẹ́ kó ló ń kọ́ tó kó máa ní kó máa fóun lóúnjẹ. tó bá jẹ́ pé wọ́n jọjọ wà ń bẹ̀ nígbà tí kó di pé wọ́n dáwó fún wọn àbí àwọn méjèèjì ló ti márì kó tó di pé wọ́n dáwó fún wọn another thing but bọ̀bọ̀ yẹn ti lówó ṣé n sọ fún yín ó ti kọ́lé ó ti ní ṣọ́ọ̀bù wọ́n ti ṣe fún ìjọba àwọn aláàánú tó wà lórí mídíà káàkiri àgbáyé wọ́n ti ṣàánú fún so òun ló ní ó kọ̀dà pé o má rí nígbà tí ò tí lówó àmì nígbà tó lówó ó wá ṣe tán ó kàn dédé dénú dénú ayé ẹ̀ ó wá di pé àwọn tó fẹ́ràn ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí í nà bẹ̀rẹ̀ sí í fẹjọ́ ẹ̀sùn ò lè pardon ò lè ní àmúra kankan kan tó wí kó tó bọ̀ wá ti fò lọ fẹ̀rẹ̀ sí ọ̀dọ̀ ìyàwó ìyàwó pásítọ̀ wá ti lọ sọ́dọ̀ pásítọ̀ àwọn security àmà nà láìsí pé pásítọ̀ tiẹ̀ wà ń bẹ̀ wọ́n á ti da dùbúlẹ̀ wọn máa nà nonsense ni èmi Bọ́lá o mo sọ pé no to that bullshit is what is bullshit eh bullshit ni. they are happy people lẹ́nìí wọ́n ti lò fún àwọn celebrate Nigeria Túndé Afọ́dù ni àmì Kúnlé Afọ́dù ni wọ́n lò ń sìn wọ́n lọ Agbala Gabriel mọ́ àwọn kọ̀ọ̀kan ló kò gbà tó rí pé wọ́n ti ń lò wọ́n sì ti ń owó ìjáde ló tún gbé àwọn kan wá lẹ́nu ọjọ́ mẹ́ta ẹni tó dẹ̀ gbé wá tó lòun ń bá ṣe kíní ẹ̀ náà ó ti ní issue nsìn alála ti call her out you understand me and a lot of things à ń sọ kì í ṣe pé a fi ń ba àwọn èyí jẹ́ ẹ jẹ́ ká kọ́ bara wa because gbogbo alájọ wà nínú orí net yìí o gbogbo alájọ ríran tí kò bá dá ẹ jẹ́ ká sọ pé kò dáa tí ó bá dẹ̀ dá náà tó bá jẹ́ pé ó ń fẹ́ ṣìtì èèyàn ká sọ pé eléyìí ó kù díẹ̀ ká you understand kò dá nǹkan tágbàlá Gabriel ṣe òun nìkan ló jáde ló wá ṣàlàyé Muyideen ló jáde lọ sórí mídíà tó ṣàlàyé gbangba kedere pé ẹ gbà wá o kò tẹ sọ pé wọ́n ní ìwọ Muyideen màlélẹ ó ti rẹrù ní ẹ ó fẹ́ bẹ̀rẹ̀ ó fẹ́ ọmọ elépo ni ó fẹ́ túgò ẹ̀fọ́ ni òun lè ṣe and it's good bó ṣe sọ pé òun lè ṣiṣẹ́ tó máa fi lówó tó wáyé pé ìgboro ní ṣọ́ọ̀bù ẹ̀yẹn wà i tell you kò lè lockdown kò lè shut down tó bá jẹ́ ilé náà ló ìgboro ló wà kò lè talẹ̀ kó fi mu tẹ́tẹ́ kó fi mu nǹkan because ó gbọ́n ó ti mọ value kéèyàn nílé but kí ni àǹfààní kéèyàn nílé kó má wà lọ́wọ́ ẹ̀ kí ni àǹfààní kéèyàn níyàwó kó jẹ́ pẹ́lòmíì ló ń control ẹ̀ kí ni àǹfààní pé ó dà pé tó bá lọ́kọ ń sì tẹ́ pẹ́lòmíì ló bá ń control ẹ̀ how you feel àti obìnrin gan talkless of ọkùnrin yẹn obìnrin ẹlòmíì ló máa bá ẹ pàṣẹ fún ṣèbọ́kọ ló máa ń pàṣẹ àwọn ará church àti security àtàwọn kéékèèké àtàbálàbà ló ń pàṣẹ fún eléyìí ah, tó bá ti fúnyàn lẹ́rùn onítòótọ́ wọ́n máa ń ju okùn ẹlẹ́ẹ̀ni tó bá dẹ̀ ti daṣọ fọ́lẹ̀ wọ́n máa ń pa láro ni. because ó mọ̀ ìpó ní nǹkan tó sì máa fẹ́ bẹ́ fún wọn torí face orí mídíà máa tún dàrú kò fẹ́ kó lọ sórí kò fẹ́ kó lọ sí orí ẹ̀rọ orí bódìjà yẹn àgbàlagbẹ̀ tó bá ń wò mí you know we always say the truth we don't give a damn saying the truth you may dislike me it doesn't mean anything all right we are going to tell you the truth a máa sọ tòótọ́ fún ẹ tí àwọn èèyàn tó bá dá owó fún ọ tó bá nà wọ́ bí ẹni máa pa ẹ́ ṣé ó máa lè ojú ẹ̀ máa dán ó máa gúnrégé bẹ́ẹ̀ yẹn ìyá ẹni ẹdẹ sọ pé ó ló ń báyàwó òun sùn kò parọ́ mú ẹ torí mo ṣe gbé báìbù nìyẹn ó gbé fún mú ìdí lẹ́sẹ̀kẹsẹ̀ ni Oni kò fi gbogbo fún ìyàwó Muyideen ìwọ ò ṣe gbé báìbù kó sọ pé tó o bá bá sùn kí kọ̀ọ̀kan ṣe ẹ́ ó ṣe jẹ́ ìyàwó Muyideen ló kọ́kọ́ gbé fún kò parọ́ mọ́ ìnáwó ọmọ tó ń jẹ́ ẹ̀sítà àtọ́mí kí lórúkọ gẹ̀ yẹn tó gbé mú tó jẹ́ kó ní òun àti ẹlẹ́jẹjọ rí Muyideen gbà yẹn tó ló fẹ́ gbé ìyá ẹ̀ náà wá láti wá tọrọ bára ń gbà yẹn ẹ̀mí gẹ̀ yẹn sọ wípé tòótọ́ ni ó máa ń ṣe ó pé ń ṣe kiri yẹn ó máa ń ṣe kiri ẹ̀hún náà tí wọ́n á sọ ìyá alájú kọ́mọ́ ti lọ ẹ jẹ́ náà tẹ̀lé. Ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ ọ̀padà ló bá àbúrò wa báyàwó rẹ̀ mọ́ kéésì. Ẹ wo ẹ wo. Ilé tí ọba fẹ́ fún yọ sọ wípé. Wọ́n ṣé o ti o ti delete nọ́mbà mi ni ọ wà gbọ́dọ̀ pè mí. Àmàdí ó dà ó dà sà ó dà ẹ fẹ́ kí ẹ ẹ fẹ́ kí ẹ. Yàrá wọn sẹ́. Ọ̀gá ẹgbẹ́ra ẹgbẹ́ra ẹgbẹ́ra ẹgbẹ́ra ẹgbẹ́ra. ọmọ ti parọ́ mọ́ mi rí nínú mélòó la fẹ́ kà lẹ́yìn Adépèlé a lot of things àwọn ọmọ ọ̀dọ́ ti ṣe fún mi rí àtàwọn ọmọ tí òṣèlú ọmọdọ̀ kan tó gbé lọ́dọ̀ èèyàn tó máa ṣeré fún tó máa parọ́ mọ́ ẹ ṣó ti yé ilé ìkẹ́dẹ̀ yìí kò parọ́ ẹ̀rí tí mi bá rẹ́yìn ẹ̀yẹ tó sọ pé wọ́n ti máa ń nà wọ́n lè máa nà ń bẹ̀yẹ kó má sàkó lé wọ́n lè máa nà ń báyìí ó lè lọ já síkú lọ́jọ́ kan òótọ́ ló sọ kí ló fún ọ ní ọ̀dá sítì láti máa nà odidi àgbàlagbà bẹ́yẹn ọ̀rọ̀ dẹ̀ wà nínú ẹ̀ bódẹ̀ ṣe ń fẹ́ kó má padà náà kó má lọ sí Bódìjà yẹn kò fẹ́ káṣírí kankan àwọn ọ̀rọ̀ wà o a lot of things might go wrong ó sì máa come out very well mo sọ ní ọjọ́ yẹn bọ̀bọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta àyàwọn kan be careful tán bá ń dá owó ẹ̀ sọ́wọ́ àwọn èèyàn tán náà fẹ́ lọ ṣe operation fún ẹ̀ tán bá tún bẹ̀rẹ̀ sí lọ agree pẹ̀lú àwọn doctor tó máa ń pa èèyàn tó ń payín payín èèyàn hmm? tán tún bẹ̀rẹ̀ sin lọ bẹ̀rẹ̀ sí support àwọn doctor tó ń pa èèyàn tán máa gbowó tí wọ́n máa ti dá gbogbo owó sọ́wọ́ wọn báyìí tán máa náà fi operation tán máa ní kán gún lábẹ́rẹ́ kú dànù so wá dòwò títí omi sọ pé àgbàlá ń ṣe bọ̀ wọ́n ń ṣe oríṣiríṣi dey happen in Nigeria okay mm-hmm. so open your eyes so ìyàwó one case ẹsẹ̀ àárọ̀ ẹsẹ̀ àárọ̀ hùn hmm. fíìmù kan bá ẹsẹ̀ àárọ̀ kọ ẹsẹ̀ ẹsẹ̀ ọ̀sán ni àbẹ́sẹ̀ ìrọ̀lẹ́ àbẹ́sẹ̀ alẹ́ ó lè ó lè ó fẹ́ ọkọ tí ò bá wà ẹlòmíì máa ń ní let me tell you gbogbo obìnrin tó bá fẹ́ kọ́ ló máa ní gbogbo tèsì tó wà látó fẹ́ lára ẹ̀ o gbogbo ọkùnrin tó bá fẹ́ kọ́ ló máa rí gbogbo tèsì tó bá fẹ́ lára ẹ̀ o kò sí bọ́kùnrin yẹn ṣe wà tó tó sì ní tó ní rí nǹkan kan tó máa mẹ́ẹ̀dì lára ẹ̀ tó bá fẹ́ àtòbìnrin yẹn let me tell you my Baba ọmọ mi ẹni tó bá ti mọ̀ wọ́n ti mọ̀ bó láti kékeré ló ti láìkí suit láti kékeré báyìí wọ́n tiẹ̀ tún sọ ńgbà tó wà kékeré tó bá ti ránṣẹ́ bá ọmọ amókun mi mọ bí òkun tó tó yá wọn àbí nǹkan kan ṣá aṣàṣọ mọ́rùn he love it tó bá wọ ṣẹ́ẹ̀tì bá ó máa make sure pé kó jẹ́ tóbìnrin kó máa make sure pé fi ṣẹ́ kiri sí i ó máa ń wọ sùn dáadáa níbi iṣẹ́ ẹ̀ gbà tó dẹ̀ máa ṣiṣẹ́ iṣẹ́ báǹkì ló ṣe ó ti bẹ́ẹ̀ láti corporate ó máa ń suit ó máa ń suit up dáadáa ó like suit gbà tẹ́mi wà mọ́ ṣọ́bẹ̀ kó máa ń suit gan ó máa ń ṣe dáadáa gan nígbà tí mo mọ̀ àwọn èèyàn wọ́n mọ̀ pé mo mọ̀ àwọn ọ̀gá ẹ̀wọ̀n yẹn wọ́n tún wà òkè gan wọ́n ẹ̀ mọ̀ pé àwọn tó bá ń ṣe máa dájà ó nìkan nínú àwọn ọ̀gá ẹ̀ méjì kan báyìí ìyàwó kan ń taṣọ lẹ́kọ̀ọ́ ó ń ta bàtà ọmọ òru báyìí ni èkejì àwọn ọ̀ṣàmọ̀ àwọn correct kìíní ẹ̀ tó ti máa ń jáde pẹ̀lú àwọn máa lọ club tó máa ní máa di wọ́n ti wà pẹ̀lú àwọn àwọn àti máa ń jáde pẹ̀lú àwọn md ẹ̀jọ̀ ń sàn tó bá ti rí ẹsẹ̀ báyìí tó bá ti débi iṣẹ́ báyìí òun ló bá gist mi o wow ọmọ délé ìwúrò ti ra ah wọ́n máa sọ̀rọ̀ ni ó ń wọ bàtà tẹ́lẹ̀ ó wá ṣe ìgbàtà ó máa ń wọ súùtù tẹ́lẹ̀ o ó wá ṣe ń sí ó máa ń wọ súùtù dáadáa tẹ́lẹ̀ bọ̀ tó ń gbà tó bóyá blazer ló máa ń wọ ṣàwá di súùtù ṣé o mọ̀ pé kóòtù yàtọ̀ sí súùtù bóyá kóòtù ló máa ń wọ tẹ́lẹ̀ ó wá di súùtù ó máa súùtù pa á dẹ̀ tó wọ blazer tó le ẹ mọ̀ pé difference wà nínú suit coat àti blazer irú suit àti blazer ń sìn nǹkan tó yìí dání ṣé ẹ rí tó bá ti ń wọ coat àwọn ni cut your coat according to your size according to aṣọ tó bá ti ní coat nìyẹn ó lè gbọ́mọ pọ̀ torí pé télọ̀ tó bá rán wọ́n lè máa mọ ọtí ọ̀hún sàn ó lè ṣe oríṣiríṣi wọ́n máa rí wọ́n máa rí ẹsẹ̀ mi ò le wa fe obìnrin mi, gan á wu. wù nígbà tó fẹ́ obìnrin tó fẹ́ ọkùnrin yẹn tán á máa wù obìnrin míì tó ti fi sílẹ̀ nígbà tó fe obìnrin yẹn tán a máa wù ọkùnrin míì tó fi obìnrin yẹn lẹ̀ ìyẹn náà ni wọ́n pè relationship O máa wu wù àwọn ni àwọn ẹlòmíì kan tí wọ́n ti ẹ̀rí wọ́n lè gbà fún tẹ́lẹ̀ wọ́n wá máa admire òun kọ́ ni mo sọ tẹ́nìkan tó máa sọ pé you always suit up you always look nice my husband always rough my husband always dirty àwọn àgbàlagbà dẹ̀ ni wọ́n o tó wọ́n admire bàbá wọn mi yẹn ọwọ́ mi àti wèmí dẹ̀ máa tún gbogbo sùtù yẹn ṣe because he marry ya somebody obìnrin ìgbà tó ti fẹ́ ṣe rí difference ní ayé ọmọ ọmọkùnrin kó tó ti pé ó fẹ́ gan ó máa ń lo eyín ẹ̀ ṣe tún rí pé ó tún lo eyín mọ́ ṣe rẹ́yìn ṣe rẹ́yìn yẹn eyín ẹ̀ tún ti pọ́n hmm? ṣé bọ̀bọ̀ yẹn lè yín mọ́ ó lè yín mọ́ torí kò kí ẹ̀ fún a ní kí ẹ ṣe kò ń bomi sí bathroom obìnrin kan ló máa ń bù sí bathroom bóyá ó máa jẹun kò kàn bó ṣe máa wà ókè kò wo kò kí ẹ̀. Ah, òun fẹ́ padà sẹ́sẹ̀ àárọ̀ o ẹsẹ̀ àárọ̀ rẹ o ẹsẹ̀ àárọ̀ yìí ni o kí ló ṣe ẹsẹ̀ àárọ̀ ẹ. wọn ò bá lé lọ́wọ́ yín náà olóṣì nílé wọn dẹ̀ ló ní ṣọ́ọ̀bù ṣé ń bá àwọn èèyàn sùn ní ṣọ́ọ̀bù ní ṣọ́ọ̀ṣì ni. Shop, anybody má sọ̀rọ̀ má sọ̀rọ̀ wù mí sí ìbá mi fẹ́ sọ̀rọ̀ nípa Mohbad i'm not interested don't put anything here mo kàn ṣe rí ni don't put anything like that here i'm not interested tí n bá ti ṣe dáadáa fáwọn ìtàn bá tí n bá ti ń ṣe nǹkan tí wọ́n tí wọ́n ń ṣe yàmàyàmà pẹ̀lú mi i don't like it wọ́n ṣàmà jẹ́ kí eh, bàbá Mohbad eh, blogger kò ṣàmà rọ̀ lọ sẹ́wọ̀n that is it kò sí tó kàn mí pẹ̀lú kẹ́nìsì mi ì gbowó ń bẹ̀ mi ìdẹ̀ jẹ́ ń bẹ̀ so ibi téèyàn mi ì jẹ́ ń bẹ̀ mi ìdẹ̀ tún gèdè respect. aláròye máa wí o. aláròye wò ni ẹ dúró jáde. Mm-hmm. ẹ ó dọ̀ mo fẹ́ fi ibi tí wọ́n fi sílẹ̀ síbẹ̀ wọ́n ní kó máa tẹ̀lé ọkọ ẹ̀ lọ àti ẹ̀ tẹ̀lé ọkọ ẹ̀ lọ́lé àti ẹ̀ sọ́fọ́kọ mi á sọ́fọ́kọ ẹ̀ á ní pé ó kì í jẹ́ ká máa lọ lé sìn jẹ́ ká máa lọ lé a máa sọ̀rọ̀ létà kò tẹ̀lé ọkọ ẹ̀ lọ ṣe ló ń pariwo hey daddy, daddy, daddy, daddy. ṣé daddy yẹn jẹ́ ẹni tó ó ń dàdí fún ni náà dábẹ̀ dádì dádì ó ń dàdí fún òun ló ṣe ń pariwo yẹn á dẹ̀ sọ pé ẹ jẹ́ ká máa lọ lé ná ẹ jẹ́ ká máa lọ lé ná wọ́n dẹ̀ ti rí ẹ jẹ́ ká máa lọ lé ná. Gbọ́lá Gabriel lọ ṣọ́ gbogbo àwọn tó ń fún ẹ lówó náà kò lè disturb many people torí àwọn ẹlòmíì wọ́n lówó yẹn lọ́wọ́ ẹni tó wọ́n máa sáfíìsì wọn ni ó ẹ máa ṣe oríṣiríṣi. I'm coming I'm looking for èyí tó wà lọ́dọ̀ Oríyọmí Amsat yẹn mo fẹ́ kí ẹ rí kò dáa o wọ́n máa jẹ́ ká ṣèkà fúnra wa kà ó dáa. looking for the young MC. I'm looking for ibi tí Oríyọmí Hamzat ní rí o yóò dọ̀nù mo kàn fẹ́ fi wọ̀nyí ni o kẹ́ mọ̀ pé kì í ṣe pé bóyá à ń kọ exaggerate mo rí ìmìbẹ̀ yẹn di kí lorúkọ ẹ̀ níbi bẹ̀ anyway it is well let's forget about it so go and do okay happy birthday to you too ẹ kí lorúkọ ẹ ọmọ happy birthday to you beautiful girl long life to all of you Kolo mkuda dá gbogbo àṣẹ o Tọ́pẹ́ i mean kí lorúkọ ẹ aláṣeyọrí Yínká happy birthday to you okay. ẹ má ṣe kẹ ẹ má má ṣèkà fún yàn mọ́ ṣe ti gbọ́ kò dáa ó nà ó bí ẹni máa kú wọn wá ní ẹ ti ẹ ó ṣe kò wo ni órè wo nípa ṣèdí ṣé òun ló lówó ni ìbáwọn èèyàn náà ń fún náà ni gbogbo èèyàn náà àpapọ̀ orí gbígbẹ orí tútù ló ń ṣoore fún gbogbo wọn sóun ló ń ṣe ni ṣówó dádì àbówó mọ́mí ẹ̀ ló ń náà ni so don't put people don't just take people for granted and start telling them you are treated like thief they are nobody they are somebody okay ìwọ náà ń gbà yẹn wọ́n fi ẹ́ lò wọ́n wọ́n lò ẹ́ láti fi na àwọn bàbá yẹn náà pa ni wọ́n fẹ́ fi ẹ́ lò wọ́n láti fi na àwọn bàbá yẹn pa ni ṣé gbogbo ìwà tí ìwọ náà máa put in wàá burú jù wọn lọ àwọn dádì wa wọ̀nyẹn tí wọ́n rìn sọ pé wọ́n ń complain pa wọn lónìí wàá burú jù wọn lọ tó máa fi ẹ́ lẹ̀ báyìí sí àwùjọ ẹ́ okay please Agbala Gabriel Agbala Gabriel ó mọ̀ pé tí o bá àláwẹ̀ kó lọ kó bọ́ sí gbòòrò ọ̀rọ̀ máa pọ̀ gan wọ́n dẹ̀ tó wá lè ṣe ọ̀rọ̀ dẹ̀ wá ń sin wọ́n mọ́ máa investigate ni mo dẹ̀ fẹ́ kọ̀rọ̀ yẹn bọ́ síta o kọ́ ba lè mọ̀ pé àparọ́ mọ́ anybody ó ti yé bẹ́ẹ̀ torí pé tá a bá sọ̀rọ̀ gbà ẹ̀ àwọn méjèèjì àmọ́ sí pé àwọn kì í ṣe gbogbo blogger ló ń bọ orúkọ èèyàn jẹ́ o kò ń ṣe gbogbo blogger ṣé mi ń sìn bọ́lá wọ́n máa sọ pé ẹ̀yàn tó bọ́lá yẹn nítójú mi rí ọlọ́run mo kàn dúpẹ́ fọlọ́run ni lọ́dọ̀ pásítọ̀ lọ́dọ̀ àwọn aráàgbòrò lọ́dọ̀ aráàlé lọ́dọ̀ aráàta o mélòó la fẹ́ kà á lẹ́yìn alépèlè so tó bá dẹ̀ tí mo fẹ́ sọ fún yín ṣe rí pé gbẹ́gẹ́ yẹn ó sunkún tó bá fẹ́ fẹ́ ọkọ tó fẹ́ fẹ́ ìyàwó gbogbo ibi tó bá kù sí lára bó ṣe wà yẹn kò dáa ju Muyideen lọ ìṣòro ayé ló ṣe Muyideen ní jákujàku tó bá fẹ́ tọ́jú Muyideen bẹ́yẹn mo mọ àwọn kan mi má jẹ́ ń sọ̀rọ̀ wọn gan má dà kó bàdà pé èèyàn fi hàn ṣiṣẹ́ I don't want to make fun of people irú bó ṣe wà yẹn tẹ́yìn ẹ̀yọ yẹn wọ́n ti ra eyín fún kó máa lo eyín yẹn á máa jẹ́ kó fọ ẹnu ẹ̀ apart from that ṣe mo pé mo sọ bàbá ọmọ mi lẹ́ẹ̀kan nígbà tí ó tún yá o bàbá ọmọ mi kò kí ń jẹun ó dàbí ó gbẹ báyìí kóṣíkó ni ó ní slim body but kò tún wá ń jẹun apẹ́pẹ́pẹ́pẹ́ because kò ní ráyè ṣe ẹ̀kọ̀ kan kàn máa jáde lọ sí restaurant á lọ jẹ oúnjẹ kò ní torí ọkọ ẹ̀ máa wà níbi iṣẹ́ ẹ̀ náà ṣé nígbà tá a wá pàdé ká má pàdé mọ́ oúnjẹ yẹn tí bá ti ọdún ìgbà tí mo kọ́kọ́ jẹ́ mọ̀ pé mo ti use mo ká máa sóúnjẹ ká máa fowó wa ṣe nǹkan mo kọ́kọ́ sóúnjẹ báyìí oúnjẹ tí mo kọ́kọ́ sè níjọ́ yẹn mi ìgbàgbé láéláé mo ti sọ́rí ó ní wo ó ní mi ní jẹ oúnjẹ yìí òun títí bá sanwó ó ní mi ò kì í jẹ oúnjẹ tèmi ò bá fowó ẹ̀ sílẹ̀ ó wá fún mi lówó oúnjẹ owó tí mo fi sóúnjẹ yẹn lọ́yẹn níjọ́ yẹn lọ́hùn ó pọ̀ ju owó tó fún mi but ó trail mi bàjẹ́ that second thing because ní beginning mo mo kàn wò pé ó ó ó ti wà soft is a soft person ó ti kò ń ṣe ẹmọ kò ń ṣe panaki like ẹmọ orúkọ bẹ́yẹn bíi homeboy kò tí ní experience kankan láyé ìwà ìyá ti jẹ àwa tó bá gbọ́ sórí mi ẹ̀rù á bá ẹ so ẹni tí ò bá láyà kò ní lè fẹ́ mi you understand me kò ní lè bá mi ṣe because a máa pé ah ẹni tó ń dojú ìjà kọ báyìí ẹni táwọn èèyàn ṣe báyìí fún ẹni táwọn èèyàn ṣe báyìí fún but ẹni tó bá káyàn lóró máa ń fagbára kọyàn ni torí bẹ́ẹ̀ mi ò lè gba anybody láyè mọ́ lórí social media láti máa treat anybody torí bẹ́ẹ̀ má jẹ́ kọ́rọ̀ ẹ wá sórí social media o tí mú mi bá máa treat èèyàn tí n bá gbọ́ máa treat ẹ̀ ọlọ́run gbọ́ tí mọ́mí mi bá gbọ́ wọn ẹ mọ̀ mí náà ọmọ mi ti sarah yìí kò lè ma treat anybody but in case tó bá ń lọ ma treat anybody ma treat ẹ god forbid kò ní ma treat anybody okay so because when you ma treat people ó máa ń jẹ́ káwọn èèyàn look focus ó máa ń jẹ́ kó ó máa ń jẹ́ kó miss láyé ó máa ń jẹ́ kí ó máa ń pa dream ó máa ń jẹ́ kéèyàn look um, inferiority ó máa ń jẹ́ kéèyàn má lè make it a lot of things ni téèyàn máa look down àbí kó máa treat máa treat èèyàn ok tó o bá fi ìfẹ́ wọ̀n síyàn lásán kó má tẹ̀ fún ní owó gan kó jẹ́ pé jẹ̀ní ìfẹ́ ó mọ̀ pé ìfẹ́ yẹn máa ń fi ọ̀nà wọ̀nyàn ni kó máa fìfẹ́ wọ̀n sí èèyàn ó máa jẹ́ kọ́nà ó máa fún ní inspiration tí ó bá hate èèyàn kò ní ṣòwò jèrè a máa rí ìdíwọ́ a máa rí dènà kò sí gbogbo ọpọlọ tó lè ní kò ní silent tó lè ní kò ní lè fa kò ní lè manifest ṣé ti yé bẹ́yẹn so ọmọ tó wà nílé yẹn tí èèyàn bá dẹ̀ ti nífẹ̀ẹ́ tó ń fẹ́ tó sọ tó kàn ń tọ̀ pé mo nífẹ̀ẹ́ ó ti yé wọn máa pa moral ó dẹ̀ máa pa blessing ọmọ ọkùnrin yẹn náà ni so lady yẹn she's demonized she's demonized ok tó bá ti ní kẹ́ wá máa lọ sìn ṣé wọn ò bá ṣọ́ọ̀bù lọ́wọ́ yín kó tiẹ̀ di lọ́la kó wá máa kúnlẹ̀ kí bàbá wọ́n ti ní kẹ́ free o wọ́n dẹ̀ ti fún yín níwèé wá máa ta kíní o máa ta nǹkan ní ṣọ́ọ̀bù ṣé tó bá fẹ́ lọ fẹ́ fellowship ní ṣọ́ọ̀ṣì yẹn ṣé àgbàlagé bẹ̀rẹ̀ máa kó má wọlé wá fellowship ní ṣọ́ọ̀ṣì ni tó wà ní à ah, mi ìfẹ́ padà sẹ́sẹ̀ àárọ̀ ẹsẹ̀ àárọ̀ rèé o ẹsẹ̀ ọ̀sán rèé o mi ìfẹ́ padà síbẹ̀ ò no ẹsẹ̀ kíni mi ìfẹ́ padà síbẹ̀ o ẹsẹ̀ kíni ẹsẹ̀ àárọ̀ à ah, ó ti lọ ń gbàrú ní bíbẹ̀ yẹn ó lè má gbàrú tó bá change tó bá ta ṣọ́ọ̀bù yẹn tó bá rà lọ́wọ́ ẹ̀ tó bá lọ fi gba ṣọ́ọ̀bù síbẹ̀ yẹn ó lè méèkì ọkùnrin abalẹ̀ àmọ́ ìpòun wà lórí ọwọ́ òun ara aṣọ tó bá wù á jẹ oúnjẹ tó bá wù ìgbà tó bá wà ìnáwó ọkùnrin abalẹ̀ kò ní sọ pé òun wà lọ́ndà bondage mọ́ táwọn ẹgbẹ́ ẹ̀ máa máa nà àwọn ẹgbẹ́ àbúrò ẹ̀ wọ́n máa da dùbúlẹ̀ wọ́n máa fún lẹ́gba bí nonsense orí ẹ̀ ti burú ìwọ obìnrin yẹn ọlọ́run ilé ìmọ̀ràn gbọ́ tó bá fọ ẹ̀ tí wa gbé ẹ̀ wá sí ẹ̀gbẹ́ tèmi máa fọ ilé tí dànù ó lè wọ́n fọ ilé tí dànù ṣónà ẹni àwa ti pàdé ọkùnrin tó búlì wa tó nà wa bí ẹni máa kú honestly speaking <clears throat> Baba ọmọ mi ní ẹ̀pẹ́ wọ́n mọ̀ mí àti South Africa tẹ́nibọ̀dì bá ti wá wa wájà bàbá ọmọ mi gbà yẹn àmì tó bá fẹ́ wá jà mí wọ bá bàbá ọmọ mi jà àbí ṣe nǹkan kan burúkú fún àbí kò try láti ṣe nǹkan kan fún wọ́n mọ̀ mí you understand me i i go around like protecting because wọ́n ní ọkùnrin obìnrin you are like a ọmọ bíi ààbò ló jẹ́ fún ọkọ ẹ bí ọkùnrin ṣe jẹ́ orí yẹn orí yẹn náà kedere <laughs> you have to cover the head with something bó ṣe jẹ́ neck ló tún jẹ́ kọ̀ọ̀kan tó máa fún fi borí ó ti yé wọ́n ti wọ́ every time yẹn ọkọ ono ò nà ẹ wá ti lọ sọ torí pé o hate ẹ torí pé àwọn kan ti ń bá ẹsùn tó dùn mọ́ ẹ tó dẹ̀ bí pé tá a bá tètè pàdánù sí tó bá kú ẹ wàá jogún ilé wọn máa níyàwó ẹ náà nìyẹn ra sa ẹ ra mà wá sunkún èké kan wàá wá dilé wá di tiẹ̀ tó bá dẹ̀ ti di tiẹ̀ tó wàá máa ṣe bí lálọ́dọ̀ olórí burúkú wọ́n sọ pé ẹsẹ̀ àárọ̀ rẹ o ìfẹ́ padà síbẹ̀ dání o ṣé wọ́n gbalé lọ́wọ́ yín ni ọkọ kọ́ ló fẹ́ ni ọkọ ẹ máa rí bẹ́ẹ̀ yẹn ó mọkọ ẹ rí jìnnìjìnnì lẹ́yìn tó ẹni tí ò ní ṣọ́ọ̀bù kan tó ń kọ́lé fún tó ń fún thirty thousand tí sálárì ò dún forty thousand náà lóṣù ọkọ àtìyàwó yìí wọ́n ì look beautiful wọ́n ì look nice wọ́n dẹ̀ tún sọ àkàìmọye ẹ̀gún jẹ tó máa wọlé láti inú ṣọ́ọ̀ṣì náà fún yín kò yọ lára ọkọ ẹ ìwọ kan rojọ́ òṣì kiri ni gbogbo ẹnu ẹ dúdú ṣé ìwọ gan ṣoṣù ọ̀pọ̀ kì í mú gbaná bó ṣe wà yẹn tó gbogbo ẹnu ẹ ló dúdú bí ẹni tó ń jẹ ìwọ tó sọ wọ́n ní kí lórí lára ẹ̀ orí yọmí bèrè lọ́wọ́ ẹ̀ ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ̀ òun bí ẹ ṣe wà bákan náà torí òun rí pé kinní kan ó ṣáà sọ̀rọ̀ yẹn ok tí wàá tiẹ̀ wọ́n ní two cannot work together I said they are in agreement ó orí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ṣó orí tẹ́lẹ̀ àbí wọ́n kàn sọ pé òkè kan sọ pé ó fẹ́ fẹ́ kò ìwọ náà lè máa jogún lé yẹn later àwọn nǹkan tá a máa ṣe fún àbí nǹkan tẹ́ lò fún nìyẹn it's possible anything happen ṣé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ẹni tó bá sọ pé bọ́n ṣe na bọ̀bọ́ yẹn tó ṣe na yẹn tó máa ń na yẹn ẹni tí tó bá wù kó máa ṣe tí ò jalè ṣe bẹ́ẹ̀ ní ó ní habit ó ní bad habit kan ṣé Àgbàlá Gabriel ò ní habit tó fi ń bá àwọn obìnrin olóbìnrin sùn ó ń bóbìnrin olóbìnrin sùn ó ní girlfriend rẹpẹtẹ ọlọ́run gbọ́ kì í ṣe rọ́ abẹ́fẹ́ ká gbàdúrà kọ́ lọ́run tú láṣìírí ju bẹ́ẹ̀ lọ àṣírí ẹ̀ máa túbọ̀ ẹ̀ máa rí oríṣiríṣi máa jáde wọn bàbí sí sọ̀rọ̀ ṣẹfẹ́ ká ṣe bẹ́ẹ̀ ni tá a bá ṣe ń sàn wà ní ẹ ó jealous ẹ̀ ní kí la jealous ṣé òun ló ṣiṣẹ́ fún ni ṣé òun ẹ̀ ni àbóṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ rí ní Canada ṣóṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ rí lamẹ́ríkà ni àbókiri ráìsì rí ní South Africa sọ fún wa wọ́n dáwó fún kò mọ́lé kò lè mọ́ yìí sọ ẹni tó bá dáwó fún tí gbogbo ayé parapọ̀ tó ń ṣe lóore tó ń fún lówó tó ní kókò máa gbádùn owó yẹn kókò ń sọ̀rọ̀ kan tí ò dẹ̀ mọ́pọlọ dání náà yàtọ̀ sí pé bóyá ó lọ tọ́jú àwọn èèyàn kan yọtọ̀ sàn kò lè máa kan sẹlẹ̀ rẹ ń sẹ́sà wà ó ti yé bẹ́ẹ̀ yẹn kò máa lè sọ rẹ ń sì wà àwọn òdè lè rọrì ọ̀fẹ́ yẹn nísìnyí káwá sọ pé a máa máa tẹ ojú àwọn èèyàn mọ́lẹ̀ èèyàn mélòó lèmi ti fún lówó bíbà mo máa ń fún àwọn èèyàn lówó mo máa ń fún wọn lówó school ọ̀tí tí àwọn Canada sọ pé bolo ti ń rówó tó ń fún wọn wọn dẹ̀ mọ̀ pé we are used to it in our system especially when you are a Christian when you are a Christian you don't know how to give are you a Christian or not any Christian tí ò mọ̀ bọ́ ṣe fún yàn lówó kò ń ṣe Christian so mi ní sọ̀rọ̀ ìdùbú wọn sí o lè go and rectify yourself o correct yourself tí ọkọ ẹ bá máa ṣe dáadáa ní church tó máa change nígbà tó fẹ́ ọkùn ọkùn tó bá lè tèmù náà ńgbà kó tó dúgbà tẹ̀tẹ̀ ó ní lọ ṣe bí ó mọ bó ṣe bá ẹ sọ̀rọ̀ náà tó dẹ̀ gbà fún kò mọ bó ṣe tèmù ẹ tíwọ náà tèmù ẹ ní tẹjọ sọ pé ẹ fẹ́ dù àbó kan wé pé ilé èrò kan fẹ́ jogún so ṣé òun mọ bó ṣe lè bá sọ̀rọ̀ tó yẹ kó máa jẹ́ nǹkan tó dáa láwùjọ wọ́n dìbò tẹ̀mí ò lè support olórí burúkú ni ẹ́ ìwọ gẹ̀yẹn Àgbàlá Gabriel ń bá ẹ̀sùn tòótọ́ aláṣẹ́wó so ìyẹn bó ṣe jẹ́ Agbala Gabriel go and correct yourself you don't want to see your sin more than this because sori gboro tó ti ẹ̀ kan tára ń kan àwọn èèyàn yẹn táwọn kan dẹ̀ ń ṣàánú fẹ́yìn táwọn ẹlòmíì ò ti ẹ̀ rí owó owó lásán tó máa fi gba tó máa fi bẹ̀rẹ̀ business common hundred thousand ẹlòmíì ò rí wọ́n dẹ̀ ń pọ̀pọ̀ owó sọ́dọ̀ títí ẹ̀ ẹ̀ dẹ̀ máa kọ́lé sáwọn fáwọn èèyàn tí wọ́n bá ń tọ́ bá dá hundred thousand ìwà ìwà ìwà ìwà mú fifty or sixty ìwà kó forty fún wọn you are making money so maintain your champion maintain it o kó tó di pé ìyàwó ẹ já ń àtakò anybody o mo rẹ̀ kí n ṣọmọ èṣù original christian ni mí the real one. kò now. ẹni yẹn wọ́n nà bẹ́ẹ̀ yẹn tí ò bá fi ẹ̀yìn ẹ̀yẹn tó bí tó wó yẹn tí ò fi wọ̀n àní sọ gbogbo ẹ̀yìn tó ti fi wọ̀n yẹn ó lé kí ló dé tó sálé ó ní nínà yẹn ti pọ̀ jù ó lè já síkú ó dẹ̀ lè já síkú gbogbo yẹn ti sọ lánàá ẹ ó máa ń ta tẹ́tẹ́ ẹ ó stubborn ẹni líle ni tó bá le kò tí nínà ìyàwó yẹn pa ṣé ìyàwó yẹn sọ pé ó gbà òun létí rí kò gbá ìyàwó yẹn létí kò ná kò ṣe nǹkan kan fún báwo lèyàn ṣe máa rí pé ọkọ òun gbogbo nǹkan tó bá ti ṣe báyìí a máa a máa a máa bring down nǹkan tó ń ṣe fún fún kí lorúkọ ẹ̀ Muyideen ni pé wọ́n kó láyà wọ́n fẹ́ kó láyà jẹ pé kò ní lè sọ gbogbo nǹkan àṣírí tó bá wà gbogbo tí ìyàwó ẹ̀ bá ń ṣe tí tí bá sọ bá ṣe kò ní lè sọ síta wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ press ẹ̀ down pátápátá pé kó wà kò ní lè wo á wà depressed ó ti wà depressed kó tó sá lọ sínú ọjà tó bá jẹ́ pé ó ti ya wèrè ní tí wọ́n wò sàn wèrè yẹn máa padà wá ni but the depression ló padà wá ló fi sá lọ sọ́jà yẹn pé ah tóun bá ń ba lọ báyìí nǹkan kan máa ṣe òun á dẹ̀ ti máa feel bákan náà ṣé ti yẹn pé wọ́n fẹ́ lò ètùtù wọ́n fẹ́ ṣètùtù ayé àwọn a lot of things in ṣẹlẹ̀ o tó bá sọ pé don't never say never I never say kiri kò lè ṣẹlẹ̀ yìnyín kan ń ṣẹlẹ̀ o torí pé èèyàn dẹ̀ jẹ́ pásọ̀ yẹn kò mí ipò jẹ́ ó ti jẹ́ ọlọ́run tí ò lè ṣe mistake ṣùgbọ́n nígbà tó bá ṣe mistake tẹ́ bá bá wí kò ní continue but tẹ́ ẹ̀ bá bá wí tẹ́ ẹ̀ má indulge ẹ̀ tẹ́ cover ẹ̀ tẹ́ se pe. sọ pé èèyàn ọlọ́run Hmm. ni ta lè yan èṣù ń bí ọlọ́run ló dá gbogbo wa I really love you so much, Auntie Bola. You so, you so intelligent. They just use Muideen to get famous. Hmm. They use the boy, I mean the boy. They use him very well. And a lot of people love him. Ah no, nǹkan tí wọ́n ṣe yẹ. Tó bá jẹ́ pé ẹ má jẹ́ ẹ má tọ́ra wa o. Tó bá jẹ́ Àgbàlá Gabriel, tó I mean tó bá jẹ́ pé òun ló jáde tó wá sọ pé ẹ gbà o. Mídìí ò fẹ́ serious o ìyàwó ẹ̀ sì ò tí ì lóyún o ṣe ló ń ta tẹ́tẹ́ o ṣe ló ń ṣe kinní kan o ṣe kinní kan kinní kan o ẹ jẹ́ advice mi o ṣé kí n gba ṣọ́ọ̀bù yẹn kí ni ká ṣe sí ṣọ́ọ̀bù o ò sọ fún public tó dáwó o kàn dá owó wú o kàn gbá lọ́wọ́ ẹ̀ o kàn kó fún ìyàwó ẹ̀ níbo ni ìyàwó yẹn ti ń bọ̀ tí ó lókun lọ́rùn àbí ìyàwó yẹn ti wọ wèrè níbọ̀ tí nítorí pé àwọn èèyàn náà pray fún bọ́ yẹn ìbá máa pray sí ó ti rí oore ọ̀fẹ́ kan gbà àwọn èèyàn ti pray fún un mo ṣe ń sẹ́ndì owó yẹn sígbà yẹn náà ni wọ́n ń gbàdúrà sí fún ni wọ́n ń gbàdúrà sí fún àdúrà yẹn rẹ̀ ló ń ṣiṣẹ́ lónìí òun ni ò jẹ́ kí ẹ lè rí lè succeed àti kí lady yẹn succeed láyé torí tó bá kú báyìí sìn òun náà ló máa di láńlẹ́dì àṣírí apayọ. tẹ bá ń sọ pé torí pé ṣọ́ọ̀ṣì anything happen ìbàjẹ́ ṣọ́ọ̀ṣì ìbàjẹ́ lé èṣù ìbàjẹ́ lé ọlọ́run ìbàjẹ́ ibikíbi aburú ṣẹlẹ̀ gan nínú ayé o especially Nigeria you know the cities, ni. lẹ́ǹkan sí ká tó máa lọ sìn bc lẹ́gẹ́ lẹ́gẹ́ àwọn tó máa ń join together yẹn please make sure you do something okay be careful dating site yẹn mo fẹ́ ṣe ṣáàtì fún ẹ especially ni because dating site kan wà ní ní orílẹ̀-èdè nàmí wọ́n ṣe program kan lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn tó ń ṣe ritual yẹn ibi tó ti máa lọ ń gbéyàn dating ni o ó ti yé bẹ́ẹ̀ màá ṣàlàyé fún ẹ dáadáa yí ẹ lọ́jọ́ tí màá fẹ́ ṣe ṣó ti yé torí kọ́ mọ̀ bá sọ pé ó ń go after people she jealous of their kìnnìkan o we no jealous of you o yes àwọn èèyàn fìyà jẹ mí mo gba kádàrá mi mo dẹ̀ mọ̀ pé àkókò kan bọ̀ tí ọlọ́run máa ṣe ọ̀dìdájọ́ tó bá ṣe tó ṣe tó àti bó ṣe yẹ I release people but me eh? kò ní jẹ́ kí mi ní hesitate to continue to say the truth alright because I feel pain the Lord allow me to suffer many things so that when people suffer when they go through the same similar things I will know how I feel the pain. What they do to me, they, I know how it is. For somebody to want to give you little, and wọ́n fẹ́ me, ẹ̀mí ẹni, wọ́n fún ẹni, òfun ni o ti gbọ́ nípò òfun but lẹ́dìí ẹ̀sìn gbòdìdí ẹni. Àwọn lay wọn ò fún ẹ lẹ́dìí ẹ̀sìn. Ó lè jẹ́ kókóróṣì nìkan náà fẹ́ fún ẹ I sìn àbí kò jù I be Àbí labalábá tí ò ṣe jẹ, àbí esunsun tó máa ń pa wọ̀nyẹn kan ni kò ju ọmọ bó ṣe kéré tó kan ni kò sọ sẹ́nu tó bá sọ sẹ́nu tán kó wọn máa béèrè pé kó lọ gbé kó máa béèrè odidi ẹ̀mí èèyàn lẹ́yìn tó bá ju esunsun sẹ́nu tán o mọ how tough it is o terrible are you getting me o terrible. tèmi àti bàbá ọmọ mi tàbá ní ìṣù tàbá ti ń jà báyìí tẹ́nìbọ̀dé bá ti dá sí tó bá ti dàbí mo rí pé ó dá sí bákan àbó fẹ́ máa máa tírì tiẹ̀ mo máa change ojú mi ni bọ̀tí ńgbà míì tó máa fẹ́ máa máa tírì mi òun lè má ṣe bákan bọ̀tí mi akọ wọn bá fẹ́ máa máa tírì tàbí tó fẹ́ máa dá lẹ́bi jù ọlọ́pàá many times wọ́n ti wọ́n nù ẹ̀ èmi ni máa máa bẹ̀bẹ̀ ṣó ti bẹ́ẹ̀ yẹn are you getting what I'm saying èmi ni máa máa bẹ̀bẹ̀ mi pull it down rèé pé èèyàn kan fẹ́ pull it down even gbogbo àwọn tó wá padà parapọ̀ pull it down I warn him over those issues over those people many times kò gbọ́ kò dẹ̀ gbà so jẹ́ ká ṣe dáadáa ṣe ti yé Agbala Gabriel mi ì dẹ̀ hate ẹ mi ì dẹ̀ jealous ẹ ti yé but do it right so that kò lè go far ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o tó bẹ̀rẹ̀ ń sìn yóò ti pé four years alright ẹ̀yin sẹ́ẹ̀tì ẹ̀yin tẹ̀ bẹ̀rẹ̀ four years ago yẹ congratulations tẹ̀ dẹ̀ ń flow dáadáa but do it right so that you can flow you can go far torí mi pray fún ọmọ mi kó ṣubú mi ìdẹ̀lẹ̀ pray fún ọmọ yín kó fún ẹ̀yin náà kẹ́ ṣubú torí ní tó bá ti wíṣì ọmọ ọlọ́mọ ló máa jẹ́ títí mi wíṣì yín bá àgbọ̀dà at the same time mi ṣe lè jẹ́ kọ́mọ mi ṣe burúkú fún yàn tó mọ̀ wọ́n pọ́ ní repercussion lẹ́yìn ọ̀la or ẹ̀yìn wá ọ̀la bẹ́ẹ̀ náà ni màá ṣe sọ láti rí book yẹn with love All right. mo ń bọ̀ ní jẹ́ wo sáìtì kan let me check one site. Ah, wọ́n máa nà ọmọ yẹn o wọ́n nà wọ́n nà wọ́n náà ah, wọ́n máa nà ọbọ̀ yẹn o wọ́n máa treat ẹ̀ sá no no no no no wọ́n nà wọ́n máa treat ẹ̀ ah wọ́n máa treat ẹ̀ ó dùn mí wọ́n máa treat ẹ̀ ẹwọ ẹyin ẹwọ ẹyin ẹwọ ara ẹ ẹwọ ṣe rí ara ẹ. ẹ jẹ́ ìwọ̀n ọ̀dọ́ kínní. mo mú pa abẹ́rẹ́ tó dáa mo mú pa tó dáa mo ṣe ẹ̀kọ́ nìyẹn mo mú pa tó dáa mo ti ẹ̀kọ́ nù ẹ̀nà. ẹ̀wẹ̀ tó náà. náà n bọ wá dọ̀sán sọ́ni ẹ̀ n bọ n ta kó sà gbalẹ̀kùn gbalẹ̀kùn gbalẹ̀kùn gbalẹ̀kùn gbalẹ̀kùn. wà á padà sílẹ̀kùn wá wá bí. ọ̀nà wọn tí olówó kọ́kọ́ nàná age mate the guy ó máa sílẹ̀ ẹ̀ o <laughs> ọlọ́run má fi àjẹwá láyé yìí that's his life look at this picture yìí ibi tó ti jẹ́rìí kò láìkẹ́ ẹ bó ṣe jẹ́ nígbà tó fẹ́ kíìsì ọkọ ẹ̀ nígbà yẹn ó lè ṣe ọmọ olódò so ẹ jẹ́ kí n máa lọ ó sì yẹ ẹ jẹ́ ká ṣe dáadáa Agbala Gabriel is ó misbehave seriously he has a lot of uh, secrets that he's trying to cover I don't know why táwọn èèyàn máa fi kó ẹ láti ṣe nǹkan burúkú tí wọn náà dẹ̀ máa ṣe é tó dẹ̀ nímọ̀ pé àṣírí ẹ̀ máa ó ò ní àṣírí ẹ̀ máa tú lọ́jọ́ kan torí ẹ̀ tí nǹkan bá yé bá ti ń yẹ báyìí tó bá ti rẹ̀ sí ayé bá ti ń yẹ ṣe dáadáa sódà tó bá di ọjọ́ tí àwọn ogun báyìí bá wá tí ò bá jẹ́ pé bóyá ó ti ṣe nǹkan burúkú ń sìn àti pé nǹkan tó ti ń ṣe ṣe rí nǹkan mẹ́ta ni mo rí gbogbo nǹkan tí ìbáwò kó wa máa sọ kò kàn mí despite pé kò tí ì kówé fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀ ó gbé fún ìyàwó ó gba kọ́kọ́rọ́ àti tilé ìyàwó dẹ̀ ń ta oil ó gba ṣọ́ọ̀bù ọkọ ó wá ní kọ́kọ́ lọ máa gbálẹ̀ ó kó kọ́kọ́rọ́ sí ọwọ́ ìyàwó yẹn àti kọ́kọ́rọ́ ilé àti ti ṣọ́ọ̀bù ọkọ wa lọ ń ṣiṣẹ́ ten thousand lọ́sọ̀ọ̀sẹ̀ ìgbà míì kẹ̀lẹ̀ rí ọkọ yẹn náà mú ìdí ni ó nígbà míì pásọ̀ máa ní kò sówó kò lè sí problem ìyàwó dẹ̀ ń takò ó dẹ̀ ń ṣe ẹlẹ́rìí èké sí kò dẹ̀ ń ṣe ó dẹ̀ lóun ló toast òun láti fẹ́ òun inú ṣọ́ọ̀ṣì ló ti rí so member church ni so it can be planted in his line you understand that is two ẹlẹ́kẹta nígbà tí mú ìdí wa ṣe ẹ̀yẹ mo dislike pátápátá ó nà Muyideen bí ọmọdé àwọn security máa kọ́kọ́ ṣẹgbá fún tíyàwó ẹ bá ti lè sọ̀rọ̀ báyìí ní ṣọ́ọ̀ṣì àwọn security máa kọ́kọ́ ṣẹgbá fún Muyideen tó bá tún wá yá pásọ̀ náà tún nà tiẹ̀ nonsense ni ẹ jẹ́ let us call a spade a spade so ẹ̀yin ọmọọṣẹ́ ọmọọṣẹ́ Àgbàlá Gabriel ẹ rántí pé ẹ lè ti fún lówó rí o èmi náà ti fún lówó two hundred thousand mo dáwó mo ń dáwó sọ́dọ̀ mo dẹ̀ fá ọmọ ẹ̀yẹ náà ní fifty níjọ kan ẹ̀mọ̀ pọ̀gà náà nìyá tíṣà mi ò dẹ̀ lè fi àkáǹtì mi sílẹ̀ ń sìn kí èèyàn fi two hundred thousand mi rí kó tó dè mí o mi lè sọ lẹ́nu o ti bá tag àkáǹtì náà mi bí èèyàn lè sọ ṣùgbọ́n tí bá tag àkáǹtì náà mi bá ní kó fún mi lówó wọn ní fún mi wọn mà ní you see on this social media you are not going to ò ní jẹ́ mbẹ́ àní fún ẹ owó fraud owó ẹ̀jẹ̀ ẹ lè fún mi torí mi ìlẹ́jẹ̀ tí mo fẹ́ fi ṣe pàṣípàrọ̀ owó owó mímọ́ tó bá fún mi ẹni tó bá fún mi ló máa gòkè sí ni o ò ní jábọ́ wọn ò ní yí ọ ẹ kú òní o ò ní ní plane crash o ò ní ṣìṣe ọmọ ò ní kú mọ́ ẹ lọ́wọ́ orí ẹ ò ní gbàbọ̀dì bẹ́ẹ̀ ni o mọ́tò ni ẹ patronize ni mo lọ báyìí o màá tún padà wá ìyẹn bó ṣe jẹ́ second part ni mo ṣe lè ṣe tiye mi ìdẹ̀ yìí tàgbàlá o ní hate yẹ ṣùgbọ́n tó bá ṣe yàmàyàmà ní society wa let us put them with love àbí mo ṣépè fún bó ṣe na bọ̀bọ́ yẹn tó máa ní kán máa nà tán bá lọ nà páńkọ́ kì í ṣe ẹnìkan ló máa ń nà gbogbo àwọn ọkùnrin gèdègèdè mà ló máa nà security tán bá ti na bọ̀bọ́ yìí pa wọ́n kàn sọ fún wa wọ́n ló kú ni wọ́n ló kú wọ́n lè lọ ṣubú ní bathroom ni wọ́n ní kọ́kọ́ ìyàwó ẹ̀ náà kò sọ pé ṣubú bathroom wọn ló kú wọn á dẹ̀ wo wọn lọ sí àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n fúnra rẹ̀ báyìí ló wá fẹnu ẹ̀ ṣàlàyé ṣàlàyé ara ẹ̀ bye for now.